time that I'm blessed. I might be rough around edges, maybe yes. I keep it happy and I do what make me happy, and nobody can deny me that I'm blessed. self-preservation, self-elevation. These kind of these they deserve celebration. No hesitation, no reservation. Go for the big leagues, no relegation. Let's celebrate life, kick back and take five, and give thanks to the source that create life. To see a sunset or see a sunrise, and see a sunburn with these same eyes to see my son smile bright in every gray sky. He's growing so fast, that's why every day I give it 100, now stop at 90. Praise the Almighty, the Father and 90. I'm feeling blessed, oh. Say tonight, me and my guys, oh, oh, oh, oh, oh. Say tonight, my no go stress, oh. Say tonight, yeah, yeah. Truly, make I tell you, see my life is like a movie. And if I tell you all these things, I don't see truly. See my eyes don't see. Before my life come be, say many try to fool me, but I they pray for my enemies and truly, and I they pray for my keys, that's my blessing. Pray for the friends I lost, I pray you never see no loss. Yeah, that's one pressure fit turn to pressure. I, I don't see where pressure make man record. Oh, yeah, so make you live your life, oh JJ, no regret them. I with man pressure, now got it. Man, no get control. My brother, make you know. Life where I they live, say I they live, I'm on the low. Hustle every day, I'm willing just to take control. Never buy the money, man, I'm staying in my zone. Yeah. I'm feeling blessed. Oh. Say to my guys, oh, oh, oh, oh, oh go stress out. Yeah, tonight me and my guys See, I don't wanna talk about the things that go really, really make me down tonight. See, I don't wanna talk about the things that go, go, go make me frown tonight. See, I just wanna hold on to my corner with my lady, make she cool me down. See, I just wanna hold on to my corner, with my lady, make she cool me down edges, maybe yes. I keep it happy and I do what make me happy, and nobody can deny me that I'm blessed. i might be rough around edges, maybe yes. I keep it happy and I do what make me happy And nobody can deny me that I'm blessed Nobody got me love, nobody got me love I'm feeling blessed Say to them you're my guy. go stress off. Ain't too many of my guys who go down, yeah, do. Ọmọ gbogbo ẹjẹ ká gbé bọ́dì, tó bá ti dárọ̀ jẹ́ ká ṣe bọ́dì. Ọmọ rẹ̀ mú máa ṣe nọ́mà, tó bá ti ṣe nọ́mà máa gbé nọ́mà. Spiritual. 4.03 on the clock, and this is Fresh 105.9 FM, which is ushered in Damian Malley and the Starboy Whiskey on that one called Blessed. And I welcome you officially to the Road Show with Rolake. I want to say Ramadan Kareem, to all my Muslim brothers and sisters. And yes, may God accept, you know, your fast, your prayers. May God accept everything. I'm going to be here with you from now till about 9 p.m. tonight. And you already know on Tuesdays, we call the road show Turaka Tuesday. I hope you're getting to unwind a little. I hope you're having a fantastic day, whatever it is that you are getting up to. That's our wish for you right here at the Music House in Challenge. Yes, guys, this is Fresh 105.9 FM and as we do on Tuesdays on the Road Show, I'm going to post up the question of the day. In between all of that, you get to listen to banging tunes right here on the show. At 4:45 p.m., the sports crew takes over, and at 5 p.m., we make way for Let's Talk About It with Sir Yinka Ayefele and Eniton Olusegun Bamidele. That's EOBJP, and together they'll push you through from 5 till 7 on today's edition of Let's Talk About It. At 7 p.m., don't forget to stay tuned for the national international news, first in English language, and the translation in Yoruba language comes up right after. And at 7.30, I am back with you alongside BYZ for tonight's edition of The Other News. And we'll push that through till about 9 p.m. when I say my thank yous and goodbyes. So that's the full rundown of things to anticipate today on the road show with Rolake on Fresh 105.9 FM. Before I introduce the question of the day, let's go back to the music. And I've got Fireboy up next with Light like I do. Yeah, yeah, yeah. Fireboy, yeah, oh. so. Ooh, yeah. Deep pride, deep pride. Although you want me, you bad. Oh. You give me love, I give you back. Oh. You give me this, I give you that. Oh. Uh. One time, one time, oh yeah. Other you who you was a one laugh. If I leave you, now you I go run back to, yeah. I go run back to you. It's wrong for you, baby. I'm going away. Your love is true. I know you always be there. I'm coming. yeah. Ìfẹ́ mi ò ṣe fà wé. Mm. Mà tóyin tó mà tó. If I don go, na you I go come back to, yeah. I go come back to you, you. Cause it's your fault. Boy, and that one titled Like I Do. It's nine minutes gone past 4 p.m. on Fresh 105.9 FM. You're hanging with Rolake and this is The Road Show. And on Tuesdays, yes, we have the question of the day. But today's question of the day is coming more in form of a story. So I'll share the story first and then I'll pose my question. It's about a couple. They're married and have been married for two years. Everything was going okay. Everything was honky dory until the pandemic hits. Now, you're wondering, how did the pandemic affect them? After all, the pandemic has affected everybody, right? You know, when they said social distancing, when they told us not to go to parties, we should basically um, self isolate to ensure that we curb the spread of the virus. Her and her husband decided nope, oh and bear, no partying, nothing. Husband gets back home from work one day and says, ah, one of his guys who is having a birthday party. It's not going to be too many people. It's a house party. And he really wanted to go. The wife is like, There's a pandemic you can't go anywhere. You don't know who's going to be affected, infected, and I don't want you to, you know, bring anything back home for the rest of us in the house. Husband insists, I won't be there for long. Um, I promise I'll take all precautions. I'll socially distance. I'll wear my face mask. I'll do everything I need to do to ensure that I do not bring coronavirus back home. Wife is still not happy. She's hesitant, but you know, one of those situations where you've told somebody you don't want them to go, but they're going to do what they want to do anyway. Husband decides to go for this house party goes for the house party, comes back home, a couple of days after, they start to get reports that almost everybody that was at the house party has contracted coronavirus. Everybody's testing positive. The husband, though, was only showing slight symptoms, so the wife wasn't too worried until it dawned on her that she had gotten coronavirus as well. So somehow he had obviously infected his wife as well. That shouldn't be a problem, right? But remember, I said they've been married for two years. In these two years that they've been married, these people have been trying you know, wanting a baby, asking God for a baby, waiting on the Lord, whatever you want to call it. Turns out she was pregnant, but she didn't know very early in her pregnancy. But once she got coronavirus, she felt all the symptoms that they tell you if you get a headache if you get a, all the symptoms who said you should watch out for this lady said she felt every single thing she literally thought she was gonna die she was really ill for two to three weeks and was on serious medication she was really weak as you can imagine, coronavirus affects your immune system, right? And she had it really bad. At the end of her two to three week episode of coronavirus, turns out she had miscarried. She had been carrying a baby. The baby was only six weeks old. The pregnancy was only six weeks old. And because of everything her body had gone through the medication, the virus, the weakness, everything she lost the baby. Now she's recovered from coronavirus. But the problem is, She's finding it difficult to forgive her husband because, after all, he went to the party after she told him not to. After she had warned him about potentially bringing back this deadly virus, he chose to go and then brought back this killer disease to the house, which in turn infected her. And by virtue of that, she ended up losing a baby that, you know, she's wanted and they've both wanted. She says her husband has apologized severally, but she's finding it difficult to forgive him. She just cannot seem to let it go. What advice are you going to give to the couple in question? Would you say you have to work on that forgiveness? Would you say leave him? He's selfish. You know, he was reckless and his negligence is what has put you guys in this situation. After all, he made the choice. Whatever choice this woman makes, the man has to be prepared to live with it. Would you say that? Would you say this is big enough to ruin their marriage forever? I guess it depends on how forgiving she is and how much she's willing to let go of. But if it was you, put yourself in the shoes of the woman in this question. How would you feel? How would you react? And how would you move forward? That's my question for you. Or should I say those are my questions? Because that's like three questions in one. How would you feel? How would you react? How would you move forward? How would you handle this situation? 080 32 32 1059 080 And of course, you can drop comments for us on our Twitter. Find us at Fresh FM Ibadan. The numbers to dial once again are 080 32 1059, 1059. And on socials, don't forget to follow us and then drop your comments on Twitter. Find us at Fresh FM Ibadan. Hello, good evening. Yes, I'm Mrs Ademola from uh, Ayutolo area. Nice to have you on the show, Mrs. Ademola. Welcome. Let's have your contribution, ma. You. Well, what I felt about the issue is that we should learn to forgive. Okay. We should learn to forgive. What hmm. what if she has died hmm. in the process? Hmm. So what is she going to do? So she should learn to forgive and continue their life. Okay. Uh, for the fact that God, God has given them that, that those, those don't mean they, they will not have it another time. Yes. They, they should give God another chance. Hmm. And hmm. let the marriage be safe okay. and have a clean mind. Okay. Forgive themselves and continue their life. So that on. is what I, I felt. Thank you very it. much, ma'am. Thank you so much, Mrs. Ademola. I appreciate you. Have a fantastic yeah. rest of your day. Thank you. Thank you so much. Yes, yeah, so it's a very dicey one, right? I mean, we've all watched movies where one parent accidentally might kill the child and the other parent has to deal with that, has to face that. For some marriages, it ruins it completely. And for some, it brings them even closer. I wonder what's going to happen in this particular scenario. And if it was you, what would you do? Hello, good evening. Good evening. Please reduce the volume of your radio. Thank you. My name is Felix. Felix, reduce the volume of your radio. I'm going to have to let you go. Can you hear me now? That's much better. Okay, let's have your contribution. Where are you calling me from? I'm calling from Ogun State. Nice to have you here. Welcome. Let's have your contribution. Yeah. So, uh, if, if I was the one, I would say that in the first place. Felix. Ah, no, I, I really tried to stomach that one, but if this was an exam, F9, that's what you're going to get. Reduce the volume of your radio. You can't trick me. I will still know if you don't completely reduce it or if you don't move away from it. So please, I don't want to have to do that to you. Turn down the volume of the radio. Hello, good evening. Good evening. Good evening to you, sir. What's your name? Where are you calling from today? My name is Adekunle Oloku. I'm calling from Norfolk in Lagos City. Thank you very much, sir. Please reduce the volume of your radio. My caller from Ekpe call me back. I don't know what happened there. Hello, good evening. Good evening. Good evening. Uh, my name is Grace Adekunle. I just want to say the lady should please try and forgive her man. Okay. I mean, <laughs> we all sin against God. Indeed. Please forgive us. Hmm and the things that we sin against God for hmm. are worse than the ones the husband did, although it's uh, it, it was life threatening. Hmm. But the man has uh, repented and uh, begged severally for forgiveness. Yes. should please pray over it because it's not easy to forgive such things. Yes. But you should pray, and God will give her the spirit with which to forgive the man, and they should continue in their marriage. Yes, ma'am. Thank you so much. I appreciate you and your contribution. You heard from my last caller. She says it's not easy to forgive that kind of thing, but I mean, we offend God and He forgives. So who are we, you know, for someone to ask for forgiveness and for us to say, no, I'm not going to grant you that forgiveness. And when you promise to marry, to love that person, when you decided to get married to that person, remember what the vows say, right? Um, for better, for worse. So this is part of that worse, even if it might be the worst of the worst. But there's nothing that is happening that they can't get over if they want to. It's all about how much she's willing to let go, you know, how much she's willing to forgive, and how much repentance can the man possibly show. It was one party, right? He's already said he's sorry, and we will hope that this never happens again so the situation doesn't replay itself to see whether or not he has learnt a lesson. This is not the kind where we want to see if he's learnt a lesson. They've already learnt a lesson. Hello, good Hello. evening. Yeah, I'm Sunday calling from Ikodo, Ibadan. Nice to have you on the show, Uche Sunday. Welcome. Let's have your contribution, please. Hello. Mm, I'll let it go. I'm just trying to say that the lady should just let it go and move on with her husband. Okay. Yeah, because it's not easy. So it will take the grace of God mm. to move on something like that. So mm. the lady should just let it go and get it back Okay, fair enough. Thank you very much. Thank you so much. I appreciate you and your contribution. Call me back if you can 080 32 32 1059 Now, role reversal. Would a man be as forgiving if it was the other way round? Say he told his wife not to go for O and B. Wife insisted I must go for that party. Wife goes for the party, comes back, catches coronavirus and ends up losing the baby that they've been trying for. You know, how forgiving would you be as the husband if the roles were reversed? Would you preach the same thing you're preaching now? Would you be as forgiving? you know, as we're asking this woman to be. I just want to see how the different genders react to, you know, the same situation. Let's think about that for a second. Let's take a short break. When I come back, I'll open up the studio lines again. And don't forget, in the meantime, get on Twitter, drop your comments. Let's hear your views on today's question of the day. This is The Road Show with Rolake of Fresh 105.9 FM. Fresh 105.9 FM Your feel good radio just a dial away. Mo ní adùn ẹ̀lẹ́kẹ̀ nǹkan ni ó rẹwà. Tó mọ nǹkan tó sẹ́yìn. Má máa bá mi jiyàn sẹ́. Kí ló ń ṣẹlẹ̀? Wo tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara omi mu làkàṣẹ́rà. Báyọ̀ sọ wípé ó rẹwà gan. Èmi sọ wípé ẹwà ẹ̀ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ̀ sì tún lékeka. Ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. Ẹ ó yá mo wá kí n wò ó àdúró náà kí ló dá o jẹ fẹ́ mú tán. adùn èso apple tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso apple ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fani mọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o star five five five star pin hash. baba junior you don dey talk for dream again star five five five star pin hash. which one be star five five five star pin hash again. dat na di number wey you no suppose forget o oh. dial star five five five star pin hash to get six times your recharge with airtel 6x come enjoy six hundred naira berekete bonus instanta ah, on top every hundred naira recharge na for everybody wey dey airtel o. Oh. hey mama junior shey you sleep well. star five five five star pin hash. airtel the smartphone network. Uh, please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh -uh. then uh-uh. traverse on the trajectory. <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Stabic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers, a member of Standard Bank Group. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy, we won! We won! yes, we won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a stock prize of 100,000 Naira. Wow. Let me go and get my Indomie now. Ibadan Kiri Soul. The biggest family friendly comedy show storms the city of Ibadan on Sunday, 25th of April 2021. Laugh our stress with a hey. The land ownership made easy addition. 3 p.m. at Jogger Center Functions on Ring Road, in Badon. Performing live, clean the drum, Peteru, Poliagba, Bash, Remote, Small Mommy, Angels, Neighbor Boys, BBO, and lots more. Music by Ekundayo DBs, Big B, Fabulous PZ, Baba Tumishe, DJ Sexy. Tickets regular 1000, VIP 3000, tables 50k and 100k. Each ticket qualifies you to win a free plot of land from Boundless at the raffle draw. Ticket available at House of Lamas beside Club Switch, Ring Road, Ibadan. For ticket delivery and advert placement, call 080 874 36433. Again, 080 874 36433 six four three three. No, no face mask, no entry. All COVID nineteen protocols will be observed. Official sponsor: Boundless Money Services Solution Nigeria Limited. Proudly supported by Titan Farms, Munchies, Lamar Clothing, Cash King, Naruto Foods, Brevi Concept Limited, Harmonic Stores, Gold Minder. This event is packaged by House of Ete and House of Peteru. Media partner: Fresh FM Nigeria. star five five five star pin ash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. star five five five star pin ash. ẹ eh, mo gbé èwo tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. <sighs> ìyá àjàní ṣó o sùn dáadáa ṣá. star five five five star pin hash. airtel the smartphone network. Welcome to the new world cool side. Imagine this was you getting started in the rap battle of your life. Then. Don't lose your cool. Unleash it with Mentos Fresh Action Candy, now with vitamin C. Enjoy its incredible soothing liquid filling that gives you that freshness and cool feel in one pop. Fresh Action Mentos Candy. Fresh Action Mentos. Mentos Fresh Action Candy. Get cool. Feel fresh. Uh, please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh, then ah. traverse on the trajectory. <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Stambik IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pensionsolution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers a member of Standard Bank Group. Fresh 105.9 FM, your feel good radio just a dial away. time Welcome to the final show. I hope you're wearing your best clothes. You can't bribe the door on your way to the sky. You look pretty good down here, but you ain't really good. on the show on Fresh 105.9 FM. That was Harry Styles with Signs of the Times time. Yeah, hanging with Rolake, my studio lines are live. If you want to join the conversation, you could also drop comments on Twitter at Fresh FM Ibadan. Now, for the benefit of those tuning in for the first time, what we're discussing on the show today is about a married couple and the struggles they're currently going through. Turns out, you know, when the pandemic hit, you know, they said everybody stay at home, no parties, event centers were closed. But the husband came home and said one of his guys was having a house party and he would like to attend. Wife was hesitant, wife didn't want him to go, she was worried worried that, you know, he'll catch COVID and potentially bring it back home to the rest of the house. Husband insists that he'll take all precautions necessary and that he really wants to attend this party. So he goes off and he attends the party comes back home a few days after the party, they start to get gist that a lot of people that attended the party have come down with coronavirus. Husband starts to show symptoms, but very mild symptoms. And the wife at that point is not too worried until she starts to show symptoms. And it turns out that she had contracted coronavirus too. She says that she had all the terrible, you know, side effects of the virus. And she really went through it for about two to three weeks. She was really ill on serious medication. She feared for her life. Now, they've been married for two years. And in that time, they've been trying for the fruit of the womb. Now, she didn't realize when she caught coronavirus that she was actually pregnant, you know, very early stages of her pregnancy. But by the time she went through the entire pandemic, um, the entire virus, went through the medication, battled to, you know, survive. She ended up losing the baby. Now she's at the point where she's very upset with her husband. She's finding it difficult to forgive him because, as far as she's concerned, he caused this entire situation. If he never went to the party, he would never have gotten coronavirus. He wouldn't have brought it home to her. She wouldn't have gotten it. And by virtue of that, suffer a miscarriage and lose the baby that they've been praying and trying for. So she says she's struggling to forgive him. And I threw threw the question out there if it was you, how would you handle it? And if the roles were reversed, you the man tells your wife not to go and she goes and the exact same scenario plays out, how would you handle it and how would you feel? Hello, good evening. Yeah, good evening, Oli. Hi, Ahmed. Welcome. Yeah, good evening. Good evening. Yeah, let us say it was the lady that went for the party. And I believe that we come up with double standard like men used to do. Mm. Definitely, if the man want to forgive his wife, hmm. then maybe some family member will tell you that your wife is a very stubborn person. Hmm. Stubborn wife, don't forgive her. You know, definitely, some men will likely let go of that marriage. But for that lady, you hmm. it's easier said than done. When we say someone should forgive, sometimes it will be very difficult for some people to forgive. You can forgive. Sometimes it will be hard for you to forget. And I will just beg the woman to forgive the husband because I believe that the man has learned a very hard lesson. Mm. Definitely, the man shows a sign of being remorseful. If the man shows some sign that the man is being remorseful, I think the woman should let go because the main thing that that woman is currently going through is about losing that pregnancy and it's very hard for her to forget about that one. And yes. I believe that in that one that God made them to survive, I mean, the pandemic definitely. She should have that to forgive her husband. Mm. That's the only option. Because you guys with your her claim lay your mabuku, burúkú fàjẹ́ fẹ́kùn fàjẹ́. Hmm. Can't just throw away baby with bath water. Bath water. Uh, yeah, she should learn to forgive her husband. Okay. Yeah, you, Yeah, Thank you bye. very yeah. much. I appreciate you, Ahmed. Have a fantastic rest of your evening. On Twitter, you can find us at Fresh FM Ibadan. And yes, the studio lines are live. You can call me, drop your contribution. Hello. Good afternoon, Rolake. Hi, good afternoon to you. What's your name and where are you calling me from? This is Abiku calling back from Efe. Welcome back. Let's have your contribution. You see, every marriage we should both of us agree before mm. any movement that is what i learn okay. and this one should learn most of marriage okay. but you agree about something not like argument mm. look at the result mm. that's my contribution okay Thank you so much. Thank you. I appreciate you and I appreciate you for calling me back as well. Communication, communication, understanding, very important, right? You guys have to be on the same page. Sometimes you agree to agree, sometimes you agree to disagree. But I think what's most important is realizing that you're both fighting, you know, for the same goal, the same end goal. The end goal should never be different. Your mission, her mission, Hmm. Even if it's different, right? You should be working towards the same end. That's what I think. Hello, good evening. Hello, Captain Nani. How are you? I'm okay, thank you. How are you? I'm fine too, thank you. What's your name and Bola. where are you calling from? This is Bola from Bodija. Hi, Bola from Bodija. Nice to have you on the show. Yes. Long time, welcome. <laughs> you see, the woman has to learn to let go. Okay. It is two forgivers that marry. Hmm. Supposing it is only the husband who caught the virus, hmm. and God forbid he, goes six feet under. Mm. And her pregnancy is there. Mm. And she's carrying it all alone as a widow. Hmm. How will she feel? Hmm. So she has every reason to thank God. Okay. Every reason to thank God. Okay. That pregnancy she lost, she shouldn't forget forget she hmm. also belongs to the husband. The husband is also a co owner. Yes. Yes. It is joint partnership. Indeed. So she should find it in her heart. If she truly loves that man, if it is not the road, the road off. you <laughs> truly love that man. Yes, because they are still going to have bigger problems in the than, future. Than this, I agree. <laughs> so she should learn to forgive the man if she truly loves the man mm. and move on. You she will remember. Mm. It's not that forgive and forget. She will remember, but when she remembers, she will not feel hot, mm. bitter. Hmm. she will not feel bitter, she will not feel hot. She should forgive the man. Supposing that one is a brother hmm. and the wife of the brother, the, the, the comes to confide in her to give her advice. What will oh, her ah, advice She should exactly. let go. Okay. She should let go and let God. God who gave that pregnancy will provide what that one is not there. Even if she didn't have a CV, she will eventually lose the pregnancy along the way. Okay, sir. So she should just, yes, she should just let go, continue loving the husband fully and truthfully. She should love the husband. Hmm. It is out of the new genuine love she's starting afresh that another pregnancy will come. That is just a test of their faith and their relationship. Hmm. Thank you. God bless you. Amen. Thank you very much. Very nicely said, sir. I appreciate you and your contribution. Yes, I remember watching something. Um, a couple they were in relationship therapy and they were talking about you know some of their struggles and the things that they go through. And I learned something from them. Um, they were saying basically how you know in a marriage you're not always going to like your partner, right? You love them, but you're not always going to like them. They might not always be your favorite person for whatever reason. And that they made a pact with each other that when they don't really like each other, you know the love is always there they've accepted this love is a constant but sometimes we don't like each other sometimes we can't stand each other's guts sometimes we just don't even want to be around each other for whatever reason that when the demons in their heads are speaking against each other that they fight the demons in their head for each other. Do you understand that? So when the demons in my head don't like my husband too much right now, don't really want to love him so much right now, I'm the one that has to tell those demons that no, you're feeling like this right now doesn't mean you're feeling like this forever. What are the things that we can do to make sure we feel better about what it is that we are going through? And it's communication, it's understanding, it's realizing that nobody's perfect. And it's out of that imperfection we have to find peace right? So forgiveness, that's what I would say. And if I was in the shoes of the woman, that's what I would try and do as well. With that, guys, I'm out of time for right now. I'll be back at 7:30 for tonight's edition of the other news on the road show with Rolake. This is Fresh 105.9 FM. Don't go anywhere, don't touch that dial. Fresh 105.9 FM, your feel good radio, just a dial away. star five five five star pin hash. baba junior you don dey talk for dream again star five five five star pin hash. which one be star five five five star pin hash again. dat na di number wey you no suppose forget o dial star five five five star pin hash to get six times your recharge with airtel 6x come enjoy six hundred naira berekete bonus instant on top every hundred naira recharge na for everybody wey dey airtel o. hey mama junior shey sleep well. star five five five star pin hash. airtel the smartphone network mo ní adùn ẹ̀ lékè nǹkan. àní ó rẹwà tó ah, mọ nǹkan tó ń ṣẹlẹ̀. má bá mi jiyàn sẹ́. kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara orin mu làkàṣẹ́rà báyọ̀ sọ wípé ó rẹwà gan èmi sọ wípé ẹwà ẹ̀ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ̀ sì tún lékè ká ah, ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ó yá mo wá kí n wò ó àdúró náà kí ló dá o jẹ fẹ́ mú tán. adùn èso apple tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso apple ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fani mọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o. Please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh, then traverse on the trajectory. <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Stabic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers, a member of Standard Bank Group. Ah, ah, bá mi jiyàn sẹ́. Ah, kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara ẹ̀ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ̀ sì tún léke kà. ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ati pe adun e si tun oro ta an lowo niyen oeo ya mo wá kí n wò ó àdúró náà kí ló dá o jẹ mú tán. Ah, ah, adùn èso ápùlù tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso ápùlù ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fanimọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o. Now, where's that dubic malt? Ah, today was just one of those days. You know, woke up by 5, made breakfast, went to work, did my job, then my oga's work, then oga oga's work, came home, made dinner, and now nothing can stop me from enjoying my rich, smooth, refreshing Dubic malt. <sighs> Enjoy the silky smooth taste of Dubic malt. Dubic malt, crown the moment. Livinus! Madam! Come, come and show me the things you bought. Hey, madam, I buy cowbell, evaporated milk. Wow! So cowbell now comes in a van. Yes, madam! Livinus, you show some initiative. Mok, I know be native. Oh. Who call you native now? You call me native. Hey, come on for your native. Come make the coffee. You love your milk deliciously creamy with all the goodness of Vitarich. That's how we've made the new cowbell evaporated milk. Cowbell evaporated milk. Evaporated just for you. Cowbell, we have come to the end of the cooking competition. World famous chef Big Shot will decide the best food. Wow, he has finished the food. So, who will he crown winner? And it's a tie, ladies and gentlemen. All the chefs have been declared winners. Woo! Ladies, what's your secret? No matter where you come from or your taste, you can make great meals every time with Onga, the seasoning of Niger, now made with locally sourced soya for more nutritional benefits. Onga. Onga, Mama's helping hand. Mommy, eka ká gbá bọ́ọ̀lù yìí. bá mi ti kẹ̀kẹ́ mi. Mommy, ó yẹ fokùn yìí. Mami, ẹ ṣe bójú bójú egamu Twisco ẹ nílò ẹ̀. ó rọrùn láti dá ọmọ Twisco mọ̀ nítorí wọ́n máa ń jí pépé àgbẹ̀ ohun mímu Twisco chocolate drink tuntun dé o àpapọ̀ kòkó mílìkì àti malt lọ́nà ọ̀tun ó kún fún èròjà enafort tó jẹ́ àpapọ̀ vitamin àti mineral tó ń fọmọ lókun tí wọ́n nílò fara tó jí pépé Twisco ó ń fún ẹ lágbára láti mú èrò ọkàn rẹ ṣẹ. Eh, please sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude one five five. Take a three sixty degree street, then traverse on the trajectory and <laughs> bam, you enter the streets. You can't miss it. At Stambik IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers, a member of Standard Bank Group. It's a proven fact that swimming improves performance in other sports. It helps build better focus, concentration, and discipline. It helps build stamina and endurance. And importantly, it helps build strength. Luya Premium's high calcium formulation helps your kids grow strong by building strong bones and teeth. Give your kids full cream Luya milk so they are not just strong, but Luya strong. Luya, more than just milk. Ìbàdàn kí ni so Fresh FM. alhamdulilah ọpẹ́ fún Ọlọ́run ọba wa allah alladhi ja'ala sawma ramadana rukna min arkani hadha din ọba tí ó ṣe àwẹ̀ ramadana gbígbà ní ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn wa nítorí àwọn àǹfààní tó wà ń bẹ àti oríire tó wà ń bẹ oríire náà kọlọmọsàjà ṣe wasalaatu wasalaamu ala nabiyina muhammad àánú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run kọba nabi muhammad wa ala ali wa asuhabihi ajma'in kọ́ba gbogbo àwọn sahaba rẹ̀ pátá láì yọ nìkan lẹ́nu wọn àti gbogbo àwọn fámìlì rẹ̀ ẹ̀yọ́n máa yá mi nínú ẹ̀sìn wa èyí tí a fẹ́ gbéyẹ̀wò náà ni al-isti'dadu lil-ilmi ìpalẹ̀mọ́ ti mà ìpalẹ̀mọ́ ìpẹ́ Ramadan ń bọ̀ ṣẹ́rí ìpalẹ̀mọ́ ti ìmọ̀ ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ kéèyàn gbàgbọ́ yé Ramadan kí Ramadan ò tó dé ó nínú àwọn ìpalẹ̀mọ́ tó ga jù lẹ́yìn ìgbàgbọ́ bàbá ti gbọ́ ọlọ́ngbọ́ tán ní tó kù ní pé kọ́ palẹ̀ mọ́ pẹ̀lú mà ọmọ wa ma kàtsẹ́rà ìwọ tó bá gbọ́ lárúbáwá ìwọ tó bá wa gbọ́ lárúbáwá ọmọ wa kàtsẹ́rà yìí tí wọ́n tún sí èdè òyìnbó àbí èdè tí ọlọ́run bá ní kọ́ gbọ́ ó lè jẹ́ èdè yorùbá náà èyí tí yorùbá yẹ ọmọ béèrè ọmọ lọ jòkó àwọn afásún náà láti lọ lè gbàgbọ́ yé àwẹ̀ tó fẹ́ gbà nítorí pé erigun ẹ̀sìn rẹ ni ọ̀ranyàn ni fún ọ ọ gbọ́dọ̀ wá gbàwẹ̀ náà láì nímọ̀ nípa rẹ̀ kọ́mọ́bà ṣàṣìṣe kọ́mọ́bà gbàwẹ̀ lásán kọ́mọ́bà fẹ́bi parẹ́ asọ́wọ́mu wal imsaku ani ta'ami wa sharabi wal jima'i wa ghayriha min al mufattirat ètò wọn pè láàwẹ̀ òun náà ni kákó ẹni dúó níbi jíjẹ àti mímu wal jima'a àti ìbọ́kọ àti ìyàwó lásìpọ̀ lọ́sàn-án Ramadan àti gbogbo àwọn nǹkan mìíràn tí máa ń jáni láàwẹ̀ bìnníjẹ́ tilẹ̀ ìbáadá lánìyàn pàǹfin àníyàn tá a ní ni pé à ń fi ibi pípa yẹn àti ìkẹnudó yẹn àti ìkábẹ́dùn àáfin ṣe ìbáàdà fọlọ́ àníyàn tó nínú mintolo alifajiri látìgbà tí alifajari bá ti yọ ìlàgòrò bíi shamsi títí tí òòrùn ó fi wọ̀ ètò wọn pè láwẹ̀nu ọkẹnudó níbi jíjẹ níbi mímu ó sì kára dúró níbi ìbálòpọ̀ láàrin ọkọ àti aya àti gbogbo nǹkan mìíràn tán ní máa ń jáwèé ọkàrà dúró ń bẹ̀ ọwọ́ adá níyàn pé òfin súnmọ́ Ọlọ́run ipò ń wá láàdá lọ́dọ̀ Ọlọ́run òfin tẹ̀lé àṣẹ Ọlọ́run nígbà tálẹ̀ fàjàrí bá ti yọ títí tó rùn ó fi wọ̀ tó rùn bá ti wọ̀ ó ti parí àwẹ̀ ẹjọ́ kan. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam àwẹ̀ yìí dandan ni kó gbà Ọlọ́run ọba ló bẹ́ẹ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ṣe àwẹ̀ yìí ó subhanahu wa ọlọ́run sọ fún wa nínú alukur'an al-karim a'udhu billahi mina shaitan rajim ọlọ́run ọba ní ya ayyuhalladhina amanu ọlọ́run ọba ní mo pe gbogbo ẹ̀yin tẹ́ ti gbà mí gbọ́ kutiba alaykumus siyam ọlọ́run ọba ní dandan ni dandan ni kẹgbàwẹ̀ mo ṣe àwẹ̀ ní dandan lérí yín furidu alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum bá ṣe ṣe àwẹ̀ yìí lọ́rùn àyàn gbogbo àwọn tó ti ṣáwájú yín la'allakum tattaqun kẹ́lẹ́ bá lékún níbẹ̀rù ọlọ́run la fi ní kẹgbà wẹ̀ ọkàn làwẹ̀ fẹ́ tún ṣe ọkàn bọ́bá ti gbà á dáadáa bó ṣe kọ́ gbà ó rí i pé ọkàn rẹ yọ da ọkàn rẹ yọ máa tẹ̀lé tọ́lọ́run ọkàn rẹ yọ máa bẹ̀rù ọlọ́run tọ́ba tí wọ́n ń bẹ̀rù ọlọ́run ayé rẹ ọmọ wa lójútu lẹ́yìn náà ẹ̀sìn rẹ ọmọ lójútu Suratul Baqara Quran two ayah eighty three lọ́lọ́run ti sọ fún wa yìí pé dandan la wẹ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo sì ní kẹ́ gbà á lẹ́yìn náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá ń gbà á ẹ lékún ní bẹ̀rù ọlọ́run tẹ́yìn bá ti bẹ̀rù ọlọ́run ayé ẹ ti da ọ̀run rẹ ti da àìbẹ̀rù ọlọ́run ló fa wàhálà ńlẹ̀ ayé tá a wà yìí gbogbo wàhálà tẹ́ni kọ̀ọ̀kan kó sí àtàwọn ìṣòro ìtọ́fà òun náà ni àìnípa ayọ̀ ọlọ́run ọ̀run tá ń lọ ọlọ́run ọba aláwo nífẹ̀ẹ́ ní kankan sínú sinmi inú àlìjánná rẹ̀ àfẹnitọ́ba ẹ̀yọ́ mayami nínú Ramadan àwọn májẹ̀mú tí máa ń sọ Ramadan dọ̀ràn yàn lérí yàn sọmọ pé àti lọ́lọ́wọ́n bá ṣe lọ́ràn yàn lérí gbogbo mùsùlùmí àwọn àlùfáà wọ́n ṣàlàyé fún wa àwọn májẹ̀mú tí ààwẹ̀ fi di dandan lérí yàn tó jẹ́ pé bí májẹ̀mú ìbá ti pèsè ọ̀la ò gbọ́dọ̀ má gbààwẹ̀ alákọ̀ọ́kọ́ ní al-Islam tó ti jẹ́ mùsùlùmí ò gbọ́dọ̀ má gbààwẹ̀ òun náà ni kò nílà káyì kọ́mọ́jẹ́ wèrè ọlọ́mọdé àwọn wèrè tọmọtọmọ òjèrè wọ́n dàrú gbogbo àwọn tọ́lọ̀ fi sàdánwò fún ọlọ́mọsàbà fún wọn lálàáfíà bẹ́ẹ̀rí bá ti dàrú àwẹ̀ sọ̀rọ̀ àyàn ẹlẹ́ẹ̀kẹta alibulóògù òun náà ni kéèyàn dàgbà àwẹ̀ sọ̀rọ̀ àyàn lérí ọmọ kékeré alamọ́tò alibulóògù bó láti wá mọ̀ pé ọmọ wa ò ti tó gbà wẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni ọmọ rẹ obìnrin tí wọ́n ti ń báwọn ọmọ rẹ bá ti ń lálàá tí wọ́n ń da àtọ̀ sára látọjú oorun wọ́n ti bàlágà nìyẹn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni tí irun bá ti ń jáde lábẹ́ àwọn ọmọ irun abẹ́ tí wọ́n ti ń jáde wọ́n ti bàlágà nìyẹn bàbá wa rí kan nínú gbogbo àwọn àmì tọmọ bá ti pé fifteen years ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ti bàlágà tí ó bá gbà wẹ̀ lábẹ́ rẹ̀ yóò máa lẹ́ṣẹ̀ ìwọ bàbá àtìyá náà ìwọ náà máa lẹ́ṣẹ̀ nítorí pé ìtọ́lọ́wọ́n bá aláà ní kọ́ wá sí ilé ayé ìsìláàmù ni nínú àwọn òpó ìsìláàmù yẹn òun náà ní sọmọ Ramadan kó gbà àwẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn mọ́jẹ̀mú tí ń sọ àwẹ̀ dọ̀ràn yẹn lérí yẹn alikudratu ala siyam kéèyàn ní agbára àláfíà láti gba àwẹ̀ sọ̀rọ̀ yẹn lérí aláàrẹ̀ al-iqama ẹlẹ́ẹ̀karùn òun náà ní kó jẹ́ pé èèyàn ò sí nírìn àjò ọ̀wà ńlé ọ̀ràn yẹn ní kó gba àwẹ̀ àmọ́ tó o bá ń gbà náà àmọ́ wà ń lé ọ̀gbọ̀rọ̀ mọ́gbà wẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà àtọ̀háratu min al-hayd wa nifas kóbìnrin ọmọ ara kò ń bi ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ bímọ tó bá ti jẹ́ pé ń bẹ nínú ẹ̀jẹ̀ nǹkan oṣù àbí ń bẹ nínú ẹ̀jẹ̀ bímọ àwẹ̀ sọ̀rọ̀ yẹn lérí ẹ̀ lásìkò yẹn òun náà padà san padà ẹ̀yọ́ mayami anabi sallallahu alayhi wa sallam anabi ni man yuridillahu bihi khayran yufaqihuhu fid din ẹni ọlọ́run bá fẹ́ sànú yọ ta lọ́rẹ̀ àgbọ́yé ẹ̀sìn kìí ṣe pé yọ kàn máa ṣẹ̀ṣẹ̀ bá bá ṣe wù yọ wà gbọ́yé ẹ̀ ọlọ́run sì fún ọlọ́run bá ti fún yàn lágbọ́yé ẹ̀sìn ọlọ́run ti fún yàn lóore tó ga jùlọ. suyamu dawil azari ẹ wá rí àwọn kan bẹ nínú àwa mùsùlùmí tọ́lọ́wọ́n bá aláàní káwọn ọmọ gbààwẹ̀ kí wọ́n fàwẹ̀ lẹ́nu Ramadan alakọkọ nbẹ òun náà ni alimaridu lẹ́dí indahu maradun yorùjá abiru oho òun náà ni aláàrẹ̀ tó pé àárẹ̀ rẹ̀ ó padà lọ àmọ́ nínú àwẹ̀ àárẹ̀ yẹn kò lè jí kọ́gbà àwẹ̀ bóyá eré ń fọ́ ni àbí nírun tó lágbára àbí oníbà oní malaria wọn ni kò fa àwẹ̀ lẹ̀ ọlọ́run bá ní faman kana minkum maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhar ọlọ́run gbogbo ẹni tó rẹ̀ nínú yín abẹ́nsẹ́ rìn àjò ẹ̀fà wẹ́lẹ̀ ẹ̀fà wẹ́lẹ̀ dẹ̀yìn Ramadan ẹgbà padà nígbà míì Suratul Baqara Quran two eighty four ibi tọ́lọ́run ti sọ fún ọ pé má fa àárẹ̀ gbà àwẹ̀ nìyẹn bàbá ló ń lọ ìmánì kọ́ gbà bàbá kú ọ̀sẹ̀ lọ́hùn ọ̀sẹ̀ lọ́hùn kú nìyẹn wàlùmọ́rẹ́dù lẹ́tì ìdáhù mọ́rọ̀dùn láìròjà burúhu àwọn aláàárẹ̀ kan bẹ tó jẹ́ pé àárẹ̀ tí wọ́n lè lọ́mọ́ bẹ́ẹ̀ tó ní kánsà àbẹ́ tó ní ọ̀sà tó lágbára àbẹ́ tó ní stroke àbẹ́ lómi tó ní àárẹ̀ míì náà tó pé àárẹ̀ yìí kò lè jọ gbààwẹ̀ kò lè gbààwẹ̀ nínú Ramadan kò lè san padà lẹ́yìn Ramadan sẹ́ẹ̀rí eléyìí yóò máa fi oúnjẹ dípò àwẹ̀ ni yóò mọ fún àwọn aláìní lóúnjẹ oúnjẹ kan àwẹ̀ kan oúnjẹ méjì àwẹ̀ méjì oúnjẹ thirty àwẹ̀ thirty oúnjẹ twenty nine àwẹ̀ twenty nine bọ́lá wọn ṣe sọ ọ́nù koran yẹn torí pé wọn ò lágbára torí àárẹ̀ ti ń ṣe wọ́n àárẹ̀ sì ní àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ ni nígbà wo ni wọ́n fẹ́ san padà àárẹ̀ ọlọ kọlọmọsà sọ wá ń bẹ̀ gbogbo àwọn tọ́lọ́mọ bá láàfin kan kọlọmọsà bá sànù wọn lẹ́yìn náà bàbá arúgbó àti ìyá arúgbó tí wọ́n ti dàgbà jọkújọkú tọ́jẹ́ pé wọn láǹfààní àti gbààwẹ̀ àgbà ti sọ wọ́n da láàárẹ̀ àwọn eléyìí náà àwọn náà ò ní gbàwẹ̀ nínú Ramadan wọn ò ní gbàwẹ̀ lẹ́yìn Ramadan ọlọ́wọ́n bá ní wa ala alladhina yutiqunahu fidiyatun ta'amu miskin ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó jẹ́ pé wọn láǹfààní láti gbàwẹ̀ oúnjẹ nìkan wọn fún tálíkà kan oúnjẹ kan àwẹ̀ kan oúnjẹ iná máa rọ pé àwẹ̀ tiwọn àwọn náà ó sì gba aládàáwẹ̀ táwa náà gbà Suratul Baqara Quran two ayah one eighty four lọ́lọ́run ti sọ ẹ̀ wá rí ìyàwó lóyún àti ìyá tí ń fọmọ lọ́yàn àwọn méjèèjì ìdájọ́ aláàárẹ̀ láfa wọn náà nítorí pé àwọn náà lálàáfíà ni àìlálàáfíà yìí ẹ wọ́n san àwẹ̀ tí wọ́n padà wọ́n padà san padà. anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni inna allah wa du'a anil musafiri shatura sola ọlọ́wọ́n bá aláàtì bun arìnrìn àjò ní raka méjì méjì nínú àwọn ìrun raka mẹ́rin mẹ́rin tí n bá ń ṣe ìrìn àjò ọlọ́wọ́n bùn wa anil musafiri wàlhámili wàlmúrẹ́dẹ́ẹ́ sọ́wọ́mọ́ ẹni tí ń sin sẹ́rìn àjò àtẹni tí ó lóyún àtẹni tí ń fọmọ lọ́yàn wọ́n fáwọn náà nígbà láàyè káwọn náà fa àwẹ̀ lẹ̀ nígbà tí àwọn èèyàn bá ń gba àwẹ̀ tí wọ́n bá lágbára láti gbà ẹ̀wá rárìnrìn àjò yìí àtẹni tó lóyún àtẹni tí ó ń fọmọ lọ́yàn wọ́n padà san padà tó bá di ẹ̀yìn Ramadan tó bá wá jẹ́ pé ẹni tó lóyún yìí àtẹni tí ń fọmọ lọ́yàn wọ́n wá lágbára láti gbà á mọ́ bóyá àwẹ̀ náà ti pọ̀ lọ́rùn wọn kò wá sí àlàáfíà tán lè fi gbà á àwọn afa ni wọ́n fi oúnjẹ wọ́n fi di àwẹ̀ náà oúnjẹ ni wọ́n fa àwọn tálíkà oúnjẹ ọgbọ̀n àwẹ̀ ọgbọ̀n abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá ìjọ ọ̀rọ̀ wa lọ́rùn nínú àwọn tán ní kan fi àwẹ̀ lẹ̀ òun ni al nufasa ẹni tí ẹ̀jẹ̀ menstruation jáde lára ẹ̀jẹ̀ nǹkan oṣù abẹ́ni tọ́sẹ̀ bímọ tẹ́jẹ̀ ọmọ ò tí ì dá lára àwọn méjèèjì wọ́n fa àwẹ̀ wọn ò ní gbà àwẹ̀ àmọ́ wọ́n san padà lẹ́yìn Ramadan ìyàwó aisha radiyallahu ta'ala anha ó ní kunna nahidu ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam ẹ a máa ń ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù lásìkò ànábì fanu umaru bi qada'i sawm wọn máa ń pa wá láṣẹ ká san àwẹ̀ padà o lẹ́yìn ìgbà tí ẹ̀jẹ̀ nǹkan oṣù bá dá ẹ àbí ẹ̀jẹ̀ bímọ wala nu umaru bi qada'i sala àmọ́ wọn yìí pa wá láṣẹ ká sanrun padà ìrànlọ́lọ́ ń bùn ẹni tí ẹ̀jẹ̀ nǹkan oṣù jẹ́ kó lè gba àwẹ̀ àbí ẹ̀jẹ̀ bímọ irun nìkan lọ́lọ́run bùn wọn ọlọ́run bùn wọn láwẹ̀ wọ́n san àwẹ̀ náà padà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn èèyàn tí wọ́n ní kọ́fà àwẹ̀ ẹlẹ̀ kan padà san padà àwọn náà ní alimusafirun àwọn tí wọ́n ń ṣe ìrìn àjò ẹni tí ń ṣe ìrìn àjò tó pé bọ́bá gbà àwẹ̀ ìnira ni àwẹ̀ ó máa jẹ́ fún ọlọ́run bá alá oníkọ́fà àwẹ̀ ẹlẹ̀ ọlọ́run bá ní wọ́n ń ṣe ìrìn yuridu Allahu bikumul yusr ọlọ́run ọba ní ìdẹ̀kùn ni mo fẹ́ fún yín ẹ má gba àwẹ̀ pẹ̀lú ìrìn àjò wala yuridu bikumul usr ìfẹ́ ìnira fún yín a jẹ́ pé gbogbo ìrìn àjò tí a bá fẹ́ rìn tá a bá ṣe rí i pé bàbá gba àwẹ̀ arọ́ máa ní wá ọlọ́run ọba ní káfí àwẹ̀ lẹ̀ ká padà san padà ọlọ́run ò fẹ́ nira fún ọ ìwọ tabiyitu sawmi qabla tulu'il fajri shartu sihhatu sawm wọ́n ní kálá níyàn kó tó di pé agbáwẹ̀ kàti dàníyàn kálífàjárì tó yọ ìpè aláwẹ̀ lọ́la kì í sàníyàn tó máa dà pẹ̀lú ọ̀rọ̀ sísọ lẹ́nu Allahumma inni nawaitu sawma eléyìí ò níbàámu pẹ̀lú sunna gbogbo àtọ́ bá ti fẹ́ gbàwẹ̀ ọ̀ọ́lá níyàn kálífàjárì tó yọ pé tó bá sì ti òtítà níyàn náà nù anabi ni malam yubayi ti suyama kọbla tolo ayi fajiri fala suyama la anabi ni tí o bá lánìyàn pé òun gba àwẹ̀ ramadan kì í ṣàwẹ̀ sunna o àwẹ̀ ramadan ẹni tí o bá lánìyàn pé òun gba ọkàn wàá dọ̀sán lọ́ba ní òun ti ń gba àwẹ̀ ramadan náà nù tálífàjà dé bá ti yọ ọmọ lọ́wọ́ n tó ní intention pé o fẹ́ gba àwẹ̀ àwẹ̀ yẹn wọn ní ká fún ọmọ ló ti jẹ́ pé ọmọ lánìyàn pé o fẹ́ gba Ramadan lọ́la bidayatu sawmi wa nihayatuhu ìgbà wo gan ni àwẹ̀ ń bẹ̀rẹ̀ ìgbà wo làwẹ̀ ń parí yọmọya yọ da kí kalọ̀lẹ̀ wá mọ̀ nípa yíyọ àlùfájàrí àti wíwọ̀ oòrùn kálífájàrí ọyọ iná làá fi da oúnjẹ dúró àwọn abẹ́rẹ́ àwẹ̀ kóòrùn ọwọ́ iná làá máa fi sínú ìgbà tó bá ti wá bọ́ sí nínú aago wa ìgbà yẹn náà lọ́wọ́ bá a lá lọ́pàá wa láṣẹ bẹ́ẹ̀ ló jẹ́ pé wẹ́dà ń yí nígbà wẹ́dà tí ń yí yẹn àsìkò tá a máa dásáre do àtàsìkò tá a máa sínú yóò máa yí padà yóò ní bùkátà sí káwọn náà ká máa wo òkè ká máa wo àlùfájàrí yíyọ ká sì máa wo òòrùn wíwọ̀ àsìkò tó bá ti bọ́ sí àsìkò yẹn náà ni ọlọ́wọ́n bá ní ẹ ká máa ṣe àwọn ìbáàdà náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá aláàánú wọ́kùlù washrabu ọlọ́run bá ní ẹ títí tí òwú funfun tó fi yọ nínú òwú dúdú min alifajiri ẹ̀ ìtumọ̀ ni pé alifajiri ó fi yọ thumma atimu siyama ila al-layl ẹ̀ máa wá gbààwẹ̀ títí tí òòrùn ó fi wọ̀ tóòrùn bá ti wọ̀ ilẹ̀ ti sùn ila al-layl Suratul Baqara àyà one eighty seven lọ́lọ́run ti ń sọ ọ́ kò sí permanent time fún àádásárìdó àti àsìnù bí wẹ́dà bá ṣe ń lọ bí bá ṣe ń bọ̀ náà ní láàmú àṣàkíyèsí ẹ̀ tààjìlù ìfitọ́rù káwá tètè máa sinú ọ wà nínú sunna òjísàlá muhammad sallallahu alayhi wa sallam kásì máa lọ́ra jẹsàárì ọ wà nínú sunna nàbì anabi ni la yazalu nasu bi khairi àwọn yẹn ò ní yẹn ò ní bò lẹ́ni tó lọ́wọ́ bá aláwọ̀ máa ṣe lóore ọlọ́wọ́ bá aláwọ̀ máa kẹ́ wọn yóò máa sànú wọn máa àjálù lè tí wọ́n bá ń tètè sínú ìtumọ̀ ni pé bọ́ọ̀rọ̀ bá ti ń wọ̀ báyìí ó fi nǹkan sẹ́nu ó sínú wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh. Fresh 105.9 FM, your feel good radio. Now, where's that big malt? Ah, today was just one of those days. You know, woke up by 5, made breakfast, went to work, did my job, then my oga's work, then oga oga's work, came home, made dinner, and now nothing can stop me from enjoying my rich, smooth, refreshing Dubic malt. Enjoy the silky smooth taste of Dubic Malt. Dubic Malt, crown the moment. Welcome to the new world, the cool side. Imagine this was you getting started in the rap battle of your life, then. Don't lose your cool. Unleash it with Mentos Fresh Action Candy. Now with vitamin C. Enjoy its incredible soothing liquid filling that gives you that freshness and cool feel in one pop. Fresh Action Mentos. fresh action. Mentos. Mentos fresh action candy. Get cool. Feel fresh. mo ní adùn ẹ̀ léke nǹkan. àní ó rẹwà ah, tó mọ nǹkan tó ń má má bá mi jiyàn sẹ́. kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara omi mu làkàṣẹ́rà. báyọ̀ sọ wípé ó rẹwà gan. èmi sọ wípé ẹwà ẹ̀ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ̀ sì tún léke kà. Ah, ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ó yá mo wá kí n wò ó àdúró náà kí ló dá o jẹ fẹ́ mú tán. adùn èso ápùlù tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso ápùlù ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fanimọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o. And the winners for the Indomie Eat and Win promo are Mrs. Obi and Davy. Yes, Mommy, we won! We won! Yes, we won! <laughs> David, you still haven't told me how you won. It's simple, John. With Indomie Eat and Win. Indomie Eat and Win? Yes! Just buy 10 Indomitables pack, find the unique code at the back of the pack, go to www.indomitables.ng and enter your code to win amazing prizes every week and a stock prize of 100,000 Naira. Wow! Let me go and get my Indomie now. get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh -uh. then ah. traverse on the trajectory. <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Tapic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pension solution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers, a member of Standard Bank Group. Now, where's that big malt? Ah, today was just one of those days. You know, woke up by 5, made breakfast, went to work, did my job, then my oga's work, then oga oga's work, came home, made dinner, and now nothing can stop me from enjoying my rich smooth, refreshing Dubic malt. Enjoy the silky smooth taste of Dubic malt. Dubic malt, crown the moment. Uh, please, sir, how do I get to Retire Well Crescent? It's easy. Just go straight on longitude 155. Take a 360 degree turn, uh -uh. then traverse on the trajectory. <laughs> and bam, you enter the streets. You can't miss it. At Stabic IBTC Pension Managers, we believe that preparing for the future should be easy. Email switch to pensionsolution at stambicibtc.com and let our experienced managers help you get started. Stambic IBTC Pension Managers a member of Standard Bank Group. mo ní adùn ẹ̀ nǹkan ní ó rẹwà tó mọ nǹkan tó ń sẹ́yìn. má má bá mi jiyàn sẹ́. kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara omi mu làkàṣẹ́rà báyọ̀ sọ wípé ó rẹwà gan èmi sọ wípé ẹwà ẹ̀ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ̀ sì tún lékè ká ọ̀rọ̀ tá à ń fàmọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ó yá mo wá kí n wò ó àdúró náà kí ló dá o dẹ̀ fẹ́ mú tán. adùn èso apple tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn èso apple ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fani mọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o. fọ́fọ́fọ́. adùn eléke nǹkan. àní ó rẹwà tó mọ nǹkan tó ń má má bá mi jiyàn sẹ́. kí ló ń ṣẹlẹ̀. wo ara tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sí ara omi mu làkàṣẹ́rà báyọ̀ sọ wípé ó rẹwà gan. èmi sọ wípé ẹwà ẹ kọjá bẹ́ẹ̀ àti pé adùn ẹ sì tún léke kà ọ̀rọ̀ tá à ń fà mọ́ra lọ́wọ́ nìyẹn o. ẹ ó yá mo wá kí n wò ó. àdúró náà kí ló dá o jẹ fẹ́ mú tán. adùn èso ápùlù tí ò lábùlà àmì ìdánimọ̀ tuntun méjèèjì ló lu papọ̀ làkàsẹ́rà ti wá kọjá bẹ́ẹ̀ jẹ̀gbádùn ìsọ ápùlù ohun mímu inú làkàsẹ́rà ìgbádùn tí ò lábùlà adùn rẹ̀ yàtọ̀ gedegbe àwọ̀ rẹ̀ sì tún fani mọ́ra jẹ̀gbádùn aláìláfiwé nínú ohun mímu làkàsẹ́rà ó yàtọ̀ mò ń gbádùn ẹ̀ gan-an ni o. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. All right, we need to slow down a bit. Gracias. relax tí wá ti jẹ́ mi àti ẹ̀ là ń ṣe program torí mọ̀ pé wàhálà kámọ́ ń fa fídà wálẹ̀ fídà sókè o tó bùkátà yóò ti bí alọ́dọ̀ tèmi hmm, ìwọ sì ní kọfọ tẹ bọ́tì. orí tí mo jẹ́ ń tù àwẹ̀ ni àwẹ̀ ni sọ̀rọ̀ tá a bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ báyìí. ọkọ̀ọ̀kọ̀ mọ ní kò kọ́ ń bára mu. Eh. bẹ́ẹ̀ mọ́ra ibi tí mo ti ń sùn náà ló bá mi ti hmm. jókòó sí. Abdul Jelili nà kíni ń pọ lẹ́rìn kíni ń pọ lẹ́rìn. wo báyìí yí èsì sókè kọ́ mọ́ lọ lálálá. ó ṣẹ̀ṣẹ̀ jẹun tán àbí. <laughs> ìyẹn ni pẹ̀lú ọbẹ̀ fọ́tọ́ tó eh, eh, gáyàtà nìkíni. lọ́sàn-án àwẹ̀. jọ jọ jọ jọ. àwọn ẹwà èdè tiri rí àwọn ẹwà èdè àdúgbò ẹwà èdè ó ní wọn tí roṣù. kò rí ó ti jọ ni. ó tún sí kànga wọn. owó <laughs> ìṣubọnú kànga. ẹ so kò rí mbẹ alẹ́ yìí ni ó padà rí títí ẹ. ẹwà èdè. èmi tiẹ̀ ní bóyá àwọn ọkùnrin ò kí ń pé ni. èmi tiẹ̀ ní bóyá àwọn ọkùnrin kò kí ń pé. kò kí pé. àwọn ọkùnrin. wàhálà mú ìwé ṣe gbogbo ẹ̀ kó tó bá ń sọ̀rọ̀ lórí fóònù hello ṣé o kó ní ìwọ ní àbí ojú ẹ̀kún. dona so ẹjọ́ tó máa rò fọlọ́run nìyẹn pé ò jẹ́ kó gbà wẹ̀. àwẹ̀ ọkùnrin ò kí ń pé. at times. at times. láì ṣe obìnrin okay bẹ́ẹ̀ni ah, hmm, ibi ìjọba bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo Vincent kò kí ló dé tó kí ń gbàwẹ̀ táwọn èrè kí pé. Vincent máa ń gbàwẹ̀. ẹ eh, ọmọ sọ́ọ́rì sì ti kò kí pé náà kò lè gbàwẹ̀ pé wọ́n ní mo rójú alájì abọ́ládé ló jí pèrèpèrè ní alájì abá àjọjọjọ jọ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí ni. alájì wo ló bá bẹ̀rẹ̀ àwẹ̀ <laughs> like dúró sọ ṣe wàá sọ wá di mugun kalẹ̀ ni. alifa ah, ah, jalili. Davido gbowó fún ọ. pẹ̀lú ah, eh, eh, sọ́hun o sọ fún èmi mo tún wá send message sọ pé afa mi ò fọ láyé lọ́wọ́ o mo send message sọ pé eh, pé láyìnká ọlọ́run ti ń ṣe o àdúrà ti ń gbà o mi ì máa sọ fún ọ pé kò cut me soap kó gé díẹ̀ fún mi lára ọ̀sẹ̀. ẹ mẹ́nu kó lọ́rọ̀ wo Davido ìtòlú ọlọ́run. mi sọ bẹ́ẹ̀ yóò fún ọmú kan ní ọlọ́run ti ṣe wọn pé kò dákun o mekisedeki ọba Sálẹ́mù ọgbàdá mẹ́wàá lọ́wọ́ Abrahamu bàbá àgbàgbọ́ o mi ò sì ní kó mú ìdá mẹ́wàá wá o bó ṣe ìdá mẹ́ta tàbí ìdá méjì. nínú èwo owó àwọn band boys. owó àwọn band boys ni ó bí yín kakọ́ ṣe róòlù ẹ̀ sókèrè bí ìgbà fúbọ́lá bí ìgbà gùn bàbá fẹ́ gbá bọ́ọ̀lù sí. ọ ti fi sanwó skul mi. <laughs> ọkọ ìjàre ọmọ gidi ni ọ. ọ ti fi sanwó skul mi. ẹni lẹ́wọ́ lẹ́wọ́ lórí hmm? ó kú lọ́wọ́ bomi dànù síta mo ti fi sanwó owó school mi bẹ́ẹ̀ eh, eh, bí ìgbà tó yẹ pọnmi sínú ọjà tí a pọ̀ àwọn call àwọn ní àárọ̀ ẹ̀ láàárọ̀ yìí ó jẹ́ kí iṣẹ́ òun sú mi. ẹnìkan send message sí mi pé òun mọ̀ o pé sálárì ni mò ń gbà o pé ṣùgbọ́n n tó fi lè mú kí ọlọ́run ó lo Davido fún Yínká Ayéfẹ́lẹ́ pé ó kí n jẹ́ kọ́lọ́run ó lo Yínká Ayéfẹ́lẹ́ fún òun náà wá ní òkè mo ti gbọ́ n bò wá dọ̀sẹ́ o tó pè mí padà pé ṣé mi ò gbàgbé ọ̀rọ̀ àjọsọ wa mo ní tí n bá ti ń dé orí program ọ̀rọ̀ wọn ni màá kọ́kọ́ mú gbọ́ wọn ni ó ní ẹni tó bá ti bí ìbẹ́ta pé ó fún un ní nǹkan mo correct impression yẹn pé Yínká Ayéfẹ́lẹ́ sọ pé staff òun tó bá bí ìbẹ́ta ni ẹni tó bá ń ṣiṣẹ́ ní Fresh FM mm. tó bá bí ìbẹ́ta ni ó sọ o bóun fẹ́ fún ní nǹkan. so now jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ̀ sórí mm. owó orí stage bí a kì í pe jẹ́gẹ́dẹ́ tó jẹ́ band captain <coughs> kì í fi sí speaker kọ́ gbọ́ mm. owó tá a bá pa lórí stage àwọn band boys ló ní owó wo lówó ti tiẹ̀ torí ìṣọwọ́ tó fi mọ́ ń kanra àwọn. ìsìnrú ìlú lèmi ń ṣe. Eh, eh, eh. ọbẹ̀ ẹ̀rọ lọ́hùn ọbẹ̀ ẹ̀rọ lọ́hùn ah, láyé káàkiri sóore. ọ̀npara ọ̀npara ọmọ kan ń fẹ́ ara iṣẹ́ ni ẹnìkan ló sọ pé òun máa ń jẹ ìyá fújì. ìyá jùjú ló ń jẹ ìyá gọ́sùn. ìyá gọ́sùn ni mo ń jẹ mo ń jẹ ìyá gọ́sùn lọ́wọ́ ni wo mi mo ń jìyà gospel lọ́wọ́ ni ah. mélòó làwọn band boys tó wà lórí stage. èmi ò mọ wọn lè mọ kà wọn jáde. káwọye parker tó tẹ̀lé mi lọ rí tó tẹ̀lé wọn nìkan ṣoṣo káwọye engineer tó tẹ̀lé mi lọ rí. bórí bórí ẹ ṣe sọrí tó tó fi mọ security. security tó fi mọ mọ po. tó fi ẹ mala. tó fi gbogbo wọn pátá. ẹ kà wá forty seven ni gbogbo wa. ní àwọn tí ó lọ. tá a máa ń lọ play. play bẹ́ẹ̀ ni. Hmm. so tí wọ́n bá gbé owó tó wà ní ọ̀rá bọ̀dá ìgan mi rí. ewu lowó ní ọ̀rá tó ń pariwo yìí báyìí. owó ọ̀ǹtọ́ọ̀sì tí wọ́n já ọ̀ǹtọ́ọ̀sì bí àṣà kà mọ́ wọ́n gbé ilé ọlọ́wọ́ ni. owó tí mo ná padà fún Davido lẹ́sẹ̀kẹsẹ̀. ló ná padà ṣé ká tún fídíò yẹn play láyínká bóyá fídíò tó wà lọ́wọ́ tiẹ̀ yàtọ̀. wọ́n ní ẹ kúrò lọ́nà fún Davido. wọ́n ní ẹ kúrò eh, lọ́nà fún eh. Davido. oh God wọ́n kúrò lọ́nà fún Davido Davido wọ orí stage nígbà tí wọ́n lẹ́sìn gọ́ọ̀mù mọ́ mi létí mọ́ mi lójú gbàrà tó rí báyìí ló ti fún un lórí pé kọ́mọ̀ dá dúró wọ ọmọ bàbá olówó láyé ká nìyẹn lọ́wọ́ yóò wá orin fún ọ kíákíá bí ò lórin láyé yín ká ó compose orin fún ọ bó ṣe fún un ní orin yẹn báyìí bàbá yẹn bẹ̀rẹ̀ ẹjọ́ ni kíá ó sì gbé kàṣàgùà ó fi lé ọwọ́ tó fi ń lé Yínká lọ́wọ́ báyìí láyìíká wa ò pé ayérayé ọlọ́run ìyanu ó fi mẹkọfóònù pàdé Davido yìí kóun náà kọrin díẹ̀ ọ̀nà tó lè fún olórin ọ̀nà ni ọ̀nà ni pé kẹjọ ló máìkì kan náà ẹsẹ̀kẹsẹ̀ máa gbọ́ ẹsẹ̀kẹsẹ̀ náà mo sì já ọ̀rá rẹ̀. mi ì mọ̀gbà tó já fídíò fídíò kankan ò gbé mi ni mo jẹ́ kí fídíò gbé. owó tó sọ fún fídíò kí gbogbo fídíò tó wà ń bẹ̀ ọ́. ìgbà tí mò ń ná fún Davido. ẹ o ná lára ẹ. ara ẹ̀ kọ́ mo ná gbogbo ẹ̀ ló ná tán gbogbo ẹ̀ ló ná tán níwọ tó sọ tó reply èmi ṣé kí n send message wa sí gbogbo ayé ṣé kí n send ṣé kí n cut message wa kí wọ́n bá wa dà sórí tó sọ fún mi pé o ti gbé e fún jẹ́gẹ́dẹ́ mo ń pariwo ọ̀rọ̀ owó ká mi lára gan. màá rí ẹ ní sùúrù. mẹ́ta tẹ́lẹ̀ sọ̀tì síbi ìjọba ti rí ọ̀gá mi sọ owó ìgbà ni ọ̀gá mi máa ń fi ọkàn sí orí òkè àti àwẹ̀ àtàdúrà wọ́n ọ̀gá mi bọ́ ṣe rú wọ́n ikú freeze kọ́ wọ àwọn méjèèjì ta ṣe láyínká. ẹ nà. láyínká òwúlẹ̀ fẹ́ràn kéèyàn yọkùn ó ti sọ pé kí n mọ̀ lọ jíìmù tẹ́lẹ̀ nígbà mo lọ ọ̀sẹ̀ mẹ́ta tẹ́mi mi fẹ́ gbiná pamọ́ ni mo pè pé ó lémi ló lémi lẹ́dọ̀ rẹ o ṣẹ́gun ẹ̀ ń lọ jíìmù mọ́. even wọ ikọ̀ adolas. mo fi ọlọ́run bẹ̀. ikùn ni ikọ̀ adolas kẹ. wo mala mo fi ọlọ́run bẹ̀. mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó yìí mọ́. kì í mọ sọ̀rọ̀ mọ́. mo sọ̀rọ̀ lè mọ́. sida ẹ wọ mi kila kan tún náà ń bá yẹ. ìbọn ọmọ tẹ́lẹ̀. mo fọ́ alájà bíi nbọ́lá fàṣọlá ògúnlẹ̀yẹ. wọ́n tún ti dé. kí ni wọ́n wí wọ́n ló wà ní ọ̀rá ni. ọ̀rá èwo ẹ mọ́kàn kúrò ń bẹ́ wọ àwọn band ni mo mm. yọ ilé tí mo fẹ́ ná fún Davido mo ná fún ìyókù mo dẹ̀ gbé fáwọn jẹ́gẹ́dẹ́ ẹni bá mm. mọ̀ pé òun fẹ́ nánú ẹ̀ mm. bá a pín ní one one thousand one thousand èèyàn ló ká lórí. kọjá hundred naira lọ́kàn ló pè mí. ẹ kọ nọ́mbà ìsílẹ̀ kẹ́ ẹ pè ẹni ẹ fẹ́ gba ti nínú owó Davido. kéèyàn pé jẹ́gẹ́dẹ́ àbí. ó ètò. so jẹ́gẹ́dẹ́ ó gbé kọ́ọ̀lù. tírí two seven four three four seven. irọ́ láyínká mo kọ́ nọ́mbà tí mo ń wà lẹ́yìn sí díẹ̀ ló pèsè ta òun. láíláí. ọ̀dọ̀ àwọn alábàámakẹta ni yóò ti lọ́ mọ́ dáhùn. <laughs> alábà bíi <laughs> kò lè lọ alábà o ètò tìrì tìrì two seven four three four seven ẹ pe nọ́mbà yẹn lẹ́ẹ̀fẹ́ gbà náà wò dájú tó láyínká ah, ni ọpọlọ bàjẹ́ <laughs> ọmọ yíbo. dẹ̀ ní sùúrù kí ló ah, dé kí ló dé sọ́tù ah, rush ah, wa ni. Eh, kí n ṣe kíá kí n ṣe kíá eh, wọ́n ti ra àṣẹjú márùn wọ́n ti ra àṣẹjú mẹ́wàá báyìí náà lè lè ní tìmù tuntun kí ló dé. ṣẹ̀ṣẹ̀ ni bíbá ni. Eh, ẹni tó bá rẹ̀ ti kẹ̀kẹ́ máa gùn pápápá ni ẹ nà ẹgùn <laughs> ló ń bá wí. iṣẹ́ yẹn àṣẹ ẹranko ẹja filẹ̀ ẹnu àwẹ̀ tí mo wà lè jẹ́ kí n sọ. mo kó lóun kó láwẹ̀ yìí dáàdì kó lóun wọ láwẹ̀ yìí kó tẹ rọ̀ dòbùkún fún wa ní Ìbàdàn yìí. òjò àárọ̀ a ah. ní ìdí òjò ńlẹ̀ àárọ̀ onídòdó mọ̀rẹ́ wa sọ̀rọ̀ gidi báyìí for the first time for the first time. tọ́lá wọn lórí ó dèrò kọ́tẹ́ yìí tó parí. Hmm. ọlọ́run wọlá oṣù yọ ẹ̀ṣẹ̀ yọ ẹ̀ṣẹ̀ ramadani gbogbo àwọn tí wọ́n wà ní òṣòro kó bá bí àbùkátà wọn wọlá oṣù yìí ọlọ́run gbogbo àwọn tí wọ́n wojú ọlọ́run fọmọ kó yànda ọmọ gidi fún wọlá oṣù yìí àwọn tí wọ́n ń lálàsí tí iṣẹ́ ọwọ́ wọn ò tó wọn jẹ yànda nǹkan gidi fún wọn wọlá oṣù yìí sátífíkẹ́ẹ̀tì kó gbéra sọ kó bẹ̀rẹ̀ iṣẹ́ wáwọlá oṣù yọ lọ́wọ́n ba àwọn tí wọ́n wà lẹ́sẹ̀ kan yẹ ẹ̀sán kan ọ̀run tálàáfíà wọn ti di fíafíà dá iṣan omi ara àtẹ̀jẹ́ wọn padà. Hmm, torí wọ nìkan ló lè ṣe ọlá aláwùlà. wàhálà wàhálà ilà ilà ilà lazi. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB ara ẹ̀wẹ̀ ni. wait ti o fẹ́ lọ advert nìyẹn. kíákíá ni. Ah, ah. kí ló dé. kí wọ́n kú lé kí wọ́n kú lé. kí ló wí jàre. ìkólọ́wọ́ àjá ní àgómọ àwo ni. ìkólọ́wọ́ àjẹkọ́ àgómọ àwo kọ́. níbo ló ti ń polówó àjẹ no owó yorùbá ni wọn tẹlẹ ọmọ pé adìẹ lọsọwọ ọjà ni agunmu owó adìẹ lọsọkù sẹyẹ sẹyẹ bo náà. sẹyẹ bo àbí bẹ́ẹ̀ kọ́ ni. sẹyẹ bo aládìyẹ padà gbé sẹyẹ ṣépè adìyẹ sunkún ìyẹ́ ìyẹ́ bo adìyẹ ò sunkún ṣẹ̀yẹ tí ṣẹ̀yẹ bá yẹ bo adìyẹ aládìyẹ yóò jẹ ni kọlọ jáde yẹ mọ́ mi jíjẹ <laughs> ní ọkàn. onílé ẹkú ilé o ìrọ̀nà ẹ̀lẹ́ láyínká lèmi ń jẹ́ mo bóde kí n má bàa ṣe lẹ́tẹ̀ torí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbálòwà ìbáyín ẹ̀yìn ló ń ti ọ̀sẹ́ ẹ̀rẹ̀rìndínlógún tá a fi tẹ́lẹ̀ oòdùà níbi omi ti ń ṣe wẹ́rẹ́ paná tẹ́ni ni mo jọmọ lọ́wọ́ jọjọjọ pẹ́tẹ́ ọwọ́ ìbà tẹ́dẹ́ àtẹlẹdẹ́sẹ̀ ìbàrẹ́ eré òní kójọ máa wò wálé wà ẹ má send account number mọ́ ẹ má wọ́n máa hack account yẹn mi ní kẹ́ send account ẹ̀ ń tẹ̀ send account Facebook ẹ má send account o. yéé Facebook mi ti kún nǹkan ìfẹ́lẹ́ ló kọ́ tẹ ẹ fowó dàbí dòwúlẹ̀ ah tí mo ṣẹ̀ṣẹ̀ ń lọ òde ni fídíò mà burú o. Davido kan yọ padà rí mi létà lórí a máa ń lorin rẹ̀. yọ padà rí ọ. lórí mi létà. torí pé ẹ̀yin ń lorin. à ń lorin ẹ̀. ọmọ yẹn kàn jọmọ gidi ni. ní o jọmọ ah, tó nírẹ̀lẹ̀ ó ní respect ó ní rẹ̀lẹ̀ mm. eh, ọmọ dáadáa. kọ́lá òun ṣàlékún orí fún. àwọn kan wá ní mò ń pọn torí pé ó ti fún mi lówó ni bó bá torí owó náà pọn ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ẹ eh, ah bàmí ìkọlọ́hún ṣàánú wa ni hmm. ẹgbẹ́ èèyàn rọ́wọ́ mú wọn ní fàyàwọ́ kí ló dé tẹ́yìn òfèdí àbí òfèdí wọ́ hmm. ìwọ náà fi méèkì ẹ̀. ó dàbí ẹni tí ó dàbí ẹni tí ó ń pọnlé ni ọmọ inú yẹn ń pọnlé ọwọ́ ló ń jí èso bùn bẹ́ẹ̀ ah. ọwọ́ tó ń lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ fi sin ẹ̀fẹ́ lóun fẹ́ fi kan lé adìẹ ni. ẹ ó bẹ̀rẹ̀ láti ibì kan ni. a bẹ̀rẹ̀ láti ibì kan ni. Hmm. Ah. ìwé ìjìnlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí bá mi lọ. ọlọ́run mọ̀ lágbára ọlọ́run lágbára ọlọ́run mọ̀ lágbára ọláyíká ọlọ́run ọlọ́run lágbára o ọlọ́run lágbára ẹ̀dá tó bá ní kò sí olódùmarè tí ó ti ń ṣàìsàn kó ń béèrè lọ́wọ́ ń tọ̀hún ṣé kìí ṣe pọ́yọ̀ níbi túm tó forí na táìsì tàbí tó sán sínú tàbí ó ṣe ìṣìjábọ́ lórí ọ̀kadà tó forí na títí ọlọ́dà tí òun gan ò mọ̀ tó ní sáàmù fi lè sọ pé ọlọ́run ń bẹ lọ́run ó ń ṣe tó wù ú oh, àwọn gbólóhùn yẹn mọ ń kà mí láyà láyínká àti gbólóhùn èmi ó ṣàánú fáwọn tèmi ó ṣàánú fún kì í ṣe mímọ̀ ṣe nígbà míì kì í ṣe bó ṣe lágbára tó kì í ṣe bó ṣe mọ̀ọ̀yàn tó kì í ṣe bí èèyàn ṣe ní connection tó kì í ṣe bí ìbí rẹ ṣe dáa àbí ọ̀pọ̀lọpọ̀ síbi tó rẹwà àmọ́ ṣògo wọn náà rẹwà tó bẹ́ẹ̀ a sì bí sí àwọn kọ̀ọ̀pọ̀ síbi tó burẹ́wà àmọ́ tẹ́ bá rí ní tó gbé wálé ayé ó sàn ju etí ń kàrà àti lọ hmm. tẹ́ bá sì bolódùmarè léèrè àní tó wò òun lòún ṣe eh. àwọn kan ó gbìyànjú gbìyànjú láyé síbẹ̀ náà kò ní lè yànjú wọn ládé àwọn kan sì nínú ilé ni wọ́n jókòó sí opportunity ó sì mọ yọjú wa bá wọn a jẹ́ pé béèyàn bá wo kádàrá ẹlòmíì sáré òun tọ̀ wọ́n jáàmù hmm. Hmm. lójijì torí pé ntọ́lọ́hún ń ṣe kò yé èèyàn bó sì ṣe ń ṣe kò fi hàn nìkankan àríran jùlọ lọ ni mò ń ké sí o ọba tí ń gbé nípẹ̀kun ọ̀run òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ń fúnni lọ́rọ̀ sọ lójú abínú ẹni á dúró ti ni nígbà lẹ̀ bá rọ́ á wá fẹ̀yìn pọ̀nyàn nígbà tílẹ̀ bá pò yìí kótán kótán la jẹ́ ayé ńlá mi àmọ́ òkú òkú nìbọn tìwọ́ Olódùmarè ń ró ayé àní ọlọ́run á sọ pé kù ẹni wọ́n ti patì á padà wá dẹni tí wọ́n ń ṣe patí fún bẹ́ẹ̀ ni o mm-hmm. ẹni tí wọ́n gbógun tì ń jó ni padà wá dẹni tó ń rògó lò ọba tí ń pe ògo jáde láti inú ogun ọba tí sì ń pe ògo ńlá jáde láti inú òfo olófo ni wọ́n pẹ̀lú mí àṣọlógo ni mm-hmm. ntọ́lọ́hún ṣe kò mọ̀ fi hàn yàn rárá ta ló tó ọ láyé ta ló jù ọ lọ mm-hmm. ìyànjú làwọn wòlíì ń gbá ẹja kó bẹ́rẹ́ fún wọn ìyànjú náà làwọn àáfàá ń gbà wọ́n gbìyànjú gan o ẹja kó bẹ̀rẹ̀ fáwọn ẹlẹ́sìn àbáláyé náà oníkálukú wọn ń tàbí tẹ́tẹ́ ni ohun tó lọ́hùn ó ṣe lọ́lọ́hùn ó padà wá ṣe ọlọ́hùn ògo mọ̀ ní fókọ̀ rẹ̀ àìkú ni ọ́ tó lékú àìsá ni ọ́ tó léṣá o ò dípẹ̀ta o ò sì pẹ́yìnkìn o ò díbàjẹ́ rárá ọba tó bá gbogbo ìgbà mu ó kọ́rẹ̀ǹtì ní gbogbo ìgbà ọba gbogbo ìgbà ọba gbogbo àkókò ta ló tó ọ láyé ta ló jù ọ lọ ọba tí ń fúnni lọ́rọ̀ sọ lójú abínú ẹni ọba tí ń fini hàn fáyé mọ́ fini hàn láhàn pa òjìlógo ṣògo ni mò ń kí ògo tó ju gbogbo ògo ayé lọ ògo tí ń fọ̀nà hàn ògo ògo tí ń ṣàwárí ògo nínú kọ́lọ́fín ògo tí ń pe ògo jáde láti inú kòsíkòsí ọba tí ń ṣàwárí ọmọ tálákà nínú wàhálà mm. nínú kòsíkòsí nínú ẹrọ̀fọ̀ nínú dọ̀tí anikọ́mọ tálákà jáde wá àwa búrọ̀ṣẹ̀ anikójókòó pẹ̀lú ọmọ aládé mọ̀ bá wọn pàṣẹ okuba baálẹ̀ ni tí ó béèrè lọ́wọ́ rẹ̀ adánáfiná yá ni mò ń ké sí oh. adánáfiná jẹ ọba tí ó finá bora bí aṣọ iná ṣáájú olúwa ó sì jó gbogbo àwọn ọ̀tá rẹ̀ run ta ló tó ọ láyé ta ló jù ọ lọ ṣọba ayé àbíjòyè èwo nù wọn alágbára ayé ni àbólógùn gbogbo pátá ò ní ìkápá bẹ́ẹ̀ ni lórí ikú ìwọ nìkan ló ní ìkápá lórí ikú hmm. òyìnbó ló ṣe mọ́tò mọ́tò tún gbẹ̀mí òyìnbó hmm. wọ́n ṣe bàálù bàálù ń jẹ́ ń gbẹ̀mí òyìnbó hmm. gbogbo ohun tó òyìnbó ṣe pátá nígbà míì àtúmọ̀ gbógun tó òyìnbó àmọ́ kò sí ohun tó ṣe láyé tó ní ìkápá lórí rẹ̀ gbogbo ohun tó dá pátá ló lágbára lórí ẹ̀ ọlọ́run ògo ni fókọ rẹ̀ ìwọ tó ń fi ẹ̀mí sí tó tún gba ẹ̀mí padà bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan ju àwálẹ̀ wọ́n parí iṣẹ́ wọn láyé fáìlì wọ́n close wọ́n ti ń bá tiwọn lọ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ara wọn yá lánàá kò sí ní tó ṣe wọn o wọ́n ṣe gbogbo medical check up bẹ́ẹ̀ ni wọn ò rí wàhálà lára wọn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ lẹ́ńtayé sọ pé yóò pẹ́ onípẹ́ kú yóò sì tún wà láyé kánrin kése igi tútù àti gbígbẹ jọ wà núgbó lára igi tó ti gbẹ náà láyé ń sọ pé kò ní pẹ́ wò àmọ́ igi tútù ni ó padà tún wá wó lulẹ̀ tàbá tún bí ọ léèrè wá níwọ̀n mọ́ yàsáù ọba ṣèyówù ta ló tó ọ láyé ta ló jù ọ lọ ọba tí ń fi ní mọ̀nà ìdínà sirata mustaqim ọba fi ní mọ̀nà àwọn kan sì ń ṣìnà bẹ́ẹ̀ kẹ́ni kò kàn ọ́ ọlọ́run ògo mọ̀ ní fowókọ rẹ̀ ìwọ tó ń gbé láàrin àwọn kérúbù ìwọ tó ń jẹ́ ìrìn ni má ṣe bẹ̀rù wọ́n ń pè ọ́ lẹ́lẹ́bùrú kẹ́ mo ní tó bá gbójú lé wọlé bàbá ta ló fẹ́ mú ọ sí olórúkọ ẹgbàágbèjì orúkọ rẹ̀ pọ̀ lọ rẹpẹtẹ àwa tá a yìn ọ́ ikẹ́ ń gbìyànjú sí ọpọlọ ni ta ló tó yìn ọ́ tán màláìka pọ̀ lọ́rùn torí pé lẹ́yìn rẹ kò sálágbára míì mọ́ o ọ̀bánirin kí àwòtán báyìí lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tó báyàn lórí ẹkún tó jẹ́ pé testimony ló fi jìrọ̀ rẹ̀ fún ni ó kọ́ rẹ ní Jehovah ọba tó tó tán ọba tó tó jara rẹ̀ gbé ẹkùn ta gírígbé rẹ̀ níjà Jehovah jire ni ọ́ Jehovah nisi mm. ni ọ́ Jehovah egibọ̀ ni ọ́ Jehovah sikenu lórúkọ rẹ̀ wọ́n ló ń pẹ́ Jehovah rafa ìwọ náà ló ń pẹ́ Jehovah jire ọba olùpèsè pèsè fẹ́kù pèsè fẹ́ yẹ ọba mm. tó mọ̀ ń tàdà kó tó dá wa ọlọ́run ògo ni forúkọ rẹ̀. ọlọ́run tó tóbi. talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Money, money, yeah. a àwọn àgbà ní pẹ́ẹ́dá tí ọba mọ bí ẹgbẹ́ ẹgbẹ́ ńlá ní tán aré ìdí nìyí tí gbajúgbajà iléeṣẹ́ abánipínlẹ̀ ọ̀la health concern global consult ṣe wá ń pe gbogbo wa láti wá jàǹfààní easter and ramadan promo ó ti yẹ yín wípé owó péréte lẹ́ẹ̀fì darapọ̀ mọ́ wa nínú ọ̀kan òjọ̀kan ètò wa health and financial services solutions tẹ́sí máa gba ìdámẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún lórí owó yín lóṣooṣù àwọn tó ti jàǹfààní ẹ̀ ló lè ròyìn bó ti ẹ̀ jápàdé ẹ̀ òfin bíi kòkòrò wà hàn mọ́ ẹ̀ láfi ní o gbéra pábáyé kó darapọ̀ mọ́ wọn ní health concern global consult ẹ̀ ti wá gbọ́n lákòókò easter àti ramadan promo yìí ọ̀pọ̀ oúnjẹ foodstuffs oríṣiríṣi ohun mímu tá a fi kòkó ṣe tẹ́lẹ̀ fi sínú àwẹ̀ tó fi mọ́ sáàrì àtàwọn nǹkan èlò ilé tó ń lona electrical appliances pẹ̀lú food supplements lọ́lọ́kan òjọ̀kan lẹ máa jẹ nífà má wàá pé nà láì kó má bàa jájú ọ lójú gbéra pábà èkó yọjú sílé iṣẹ́ health concern global consult tó wà nílé gàgàrà lẹ́bàá mrn filling station níkọjá bishop phillips academy iwo road ìbàdàn tàbí kẹ́ ẹ pé zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult Consult, your key to health and wealth. fọ̀rọ̀ mi ṣìyànú dojú tilẹ̀ kún oyè o. bẹ́ẹ̀ni ọwọ́ olúwa kò kúrú láti gbani kúrò nínú ìṣòro etí rẹ̀ ò wúwo láti gbóhùn ẹ̀bẹ̀ wa jésù oníṣẹ́ ìyanu ó tún ti ń dúró de gbogbo ènìyàn níbi àkànṣe ìpàdé àdúrà alágbára òru ìdáhùn àdúrà night of answering prayer tọ́lọ́run paláṣẹ pé kó máa wáyé lóṣooṣù níjọ christ apostolic church canaan land ìlú péjú estate àkóbọ̀ ìbàdàn lálẹ́ tuesday thirteen oṣù kẹrin april ọdún twenty twenty one tàwa yìí láti aago mọ́kànlá alẹ́ ní àdúrà ó bẹ̀rẹ̀ sí ní jò títí di àfẹ̀jùmọ́ ọjọ́ kejì bí ìṣẹ́gun ìmí àti ẹ̀ ṣe dájú ló ṣe yẹ kájọ gbàdúrà àlàyé tí ọlọ́run máa lò tọ́pẹ́ ọmọ alágbàwí àti lady evangelist yétúndé olúwaṣẹ́gun ló máa kọrin ẹ̀mí pastor david ọlájídé ds àkóbọ̀ lólùgbàlejò wòlíì àgbáyé ni prophet and evangelist ezekiah olúbóyè ọládèjì jp baba kenan land general evangelist cac worldwide lólùgbàlejò àgbà tó tún máa súre ayọ̀ sáyé gbogbo níkojúpò àǹfààní máa wà fún gbogbo èèyàn láti rí bàbá fún kánsẹ́lì òru ìdáhùn àdúrà lálẹ́ tuesday thirteen oṣù kẹrin april ọdún yìí níjọ cac kenan land ìlúpéjú estate àkóbọ̀ ìbàdàn jésù oníṣẹ́ ìyanu ń dúró dèmi àti ẹ máa bọ̀ kájọ lápapọ̀. bóyá ní wìkì gọ́dù jésù ìyanu gangan ó fẹ́ jẹ́rìí sídi tí fi ń jẹ́ ìyanu lọ́jọ́bọ̀ thursday yìí bí ti máa ṣe níṣòro èmi ò ṣetán kú i beg i no ready to die o alẹ́ mi ò ṣetán kú àyànmọ́ ológo mi gbọ́dọ̀ ṣẹ nínú ẹ̀mí gúngùn ni iṣẹ́ àwọn àpọ́sítẹ́lẹ̀ orí kẹwàá ẹsẹ̀ kejìdínlógójì ó ní arúgbó ọjọ́ tó fi bá bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ bá a dá májẹ̀mú kó tó wá tó fi ìwà láàyè rẹ̀ ti jésù kristi ṣe àtìlẹ́yìn fún wòlíì ajínrere jẹ́ adéoyè jp ọmọ jésù papa authority ìyanu ọ̀fọ̀n láyè rẹ̀ lọ́jọ́bọ̀ thursday yìí ni o níṣòro èmi ò ṣet ìtàn kú lórí ilé agbára jíǹdẹ́nì ní with God lẹ́yìn ilé epo doyin with God bus stop òpó márosẹ̀ kó sílùú ìbàdàn nílùú ìbàdàn wonderful means inspiring delight turn that negativity into delight Jesus the wonderful expect you at with God this Thursday. èmi ò ṣe tán kú bàbí lèrò tí màá yàwó with God látago mẹ́jọ alẹ́. Papa authority says it is your turn to experience the wonderful the marvellous the magnificent. sọ ní with God bus stop níwájú ilé epo doyin ẹ̀yìn ilé epo doyin gangan ní with God kalẹ̀ sí bàbí ní challenge wọ́rọ́ expressway nílẹ̀ ìbàdàn. èmi ò ṣe tán kú gbẹ̀lógúnlógún èèyàn pariwo látàrí ibi tó ọrọ̀ ajé ṣẹ́rí káàkiri àgbáyé lọ́wọ́ yìí o. ǹjọ́ mọ̀ báwọn kan bẹ tí wọn ò mà la. kí ló dé? torí wọ́n ti mẹ́nu bẹ̀. mẹ́nu bẹ̀. freedom synergy pro. ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti máyé rọrùn fún. oníṣòwò oníṣòwò òṣìṣẹ́ ìjọba ọmọléèwé òṣìṣẹ́ fẹ̀yìntì. ọ̀pọ̀ àwọn yẹn tó ti mẹ́nu bẹ̀. ni wọ́n ń gbègbè ayé rọrùn láti ilé tó pèsè àwọn wọn sara lóore food supplement tó wúlò fún tọmọdé tàgbà ní freedom synergy sọ mọ̀ tó wò sí wọlé sínú àkáǹtì wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà ìwọ náà gègé sí ọlọ́gbọ́n darapọ̀ máwọn tó ti mẹ́nu bẹ̀ fún àtẹ àtẹ̀jíṣẹ́ báyìí báyìí àti location sí nọ́mbà zero eight one four four nine nine zero zero two seven zero eight one four four nine nine zero zero two seven tàbí kó o máa bọ̀ lọ́fíìsì tó wà ládùúgbò glow office choice plaza challenge Ìbàdàn freedom synergy pro ọ̀nà ìrọ̀rùn nìyẹn láti máa gbégbé ayé flaflo tó lẹ́jẹ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB. All right, we need to slow down a bit. o ti mọ kankan. mo ti mọ pé orí adéríbigbé ló gbé gbogbo ẹ̀ ká. ni mo sọ ká ẹ nọ́mbà tí mo fi síta lẹ́ẹ̀kan tí mánéjà Yinka Ayefele ní tẹ́ bá fẹ́ gbére fún wa. <laughs> prince send it ó oh, send it ẹ nọ́mbà tí ọ̀gá please are not not to call this number again. <laughs> wọ́n pe nọ́mbà ẹni ẹlẹ́ni eob please help me to announce that people should stop calling me my number davido no davido money is not with me o. Oh. <laughs> oh my god ah, ọlọ́wọ́ ṣàlù wa. ẹ kọ́ lẹ. Mm-hmm. Ah, hello hello. Nafi. Nafisatu. hello. ẹ bí ẹ kú ẹ sá o. ẹ kọ́ ni ẹ. orúkọ mi ni ọlátúbọ̀sùn kàbọ̀yàd ọlánìkẹ́ kàbọ̀yàd ọlánìkẹ́ láti amúlòkó. ọ̀ya ẹ wá gba léèsì ọ̀pá márùn-ún láti apes fabric. ẹ ṣe sá o níjẹ́ òní kí wọ́n sà. níjẹ́ bá wù yín. hello. hello. hello. hello. hello. hello. orúkọ mi ni lawali ọmọlọlá. láti bo. látàjàyí lawali àjàyí àmọ̀dí àkàjàyí. orúkọ yín gangan là ń sọ. lawali ọmọlọlá ah, eh, eh, eh. àjàyí àmọ̀dí àkàjàyí. ẹ wá gba tíkẹ́tì lọ gba adìyẹ. Hmm. àwọn tó ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ nọ́mbà tó wọ bí mẹ́ta ni ṣùgbọ́n méjì ló wà fáwọn tá Nàìjíríà méjì ẹ̀ tó wà fún àtàwà nàìjíríà ní zero eight zero three two three two ten five nine zero eight zero three two three two ten five nine ìkejì ẹ̀ ní zero eight zero seventy seven seventy seven ten fifty nine ṣẹ́rí kẹta yìí ẹ fílẹ̀ fáwọn tó wà nílẹ̀ òkèèrè hmm, ẹ fílẹ̀ fún wọn. hello. hello.

gbìyànjú sọ pé láti Falkland. Mm, hello. hello. ọlọ́run ẹ má bínú mu láti gé e. mm. tẹ bá ti pè é kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò. hello. hello. wa eh? aleykum salam. orúkọ mi ni abdulrahman bó maruf. láti bo. láti yemẹtu. ẹ wá gba léèsì ọ̀pá márùn-ún kan ni. wọ́n jẹ́ kán wá gba adìyẹ. ẹ wá gba adìyẹ. Mm, kán fi ṣe nù. Ok, así está. Jésù. Ẹ yí rédíò yín lẹ̀ tẹ́ bá ti ń pè. Mo ti ń já ìpè báyìí. A máa tètè fi káàdì síta lọ́sẹ̀ yìí ká lè ráyè ṣe àwọn nǹkan tá a fẹ́ ṣe. Hello. Ẹ fún àwọn olólùfẹ́ wa tó wà lórí Facebook. Hello. Hello, sir. Orúkọ yín elizabeth ọ̀ṣọ́. elizabeth ọ̀ṣọ́. elizabeth ọ̀ṣọ́ láti olóògbó. láti olóògbó. olóògbó ẹ àwọn ọmọ bíi táwọn gbé àwọn ọmọ bíi táwọn gbé ẹ wá gba ilé ìsọ̀pá márùn-ún. ẹ ṣe sà ní ọjọ́ wo ni sà. ẹ lè wá lọ́la sà. ok sà. ẹ sà ẹ sà. hello. ẹ Ah, ojú òpó yẹn ò ṣe dáadáa. hello. hello. hello. hello. hello. ẹ kúrò níbi rédíò yín. ẹ zà orúkọ mi ni ṣọlá adéníyì. ṣọlá adéníyì àwọn àgbà tíkẹ́ẹ̀tì kẹ́ lọ́gbàdì yẹn ní NPG Farms. ok sir. hello. hello. ẹ lẹ́ka sàn. ẹ ra o. Táíwò Adéwálé ló ń sọ̀rọ̀. láti látàlákíá látàlákíá. látàlákíá. bẹ́ẹ̀ni. ẹ wá wò. lẹ́sọ̀ ọ̀pá márùn-ún lẹ́ẹ̀gbà láti eh, Apex Fabrics. Eh, tí àǹkárá bá dé títí ọjọ́ mẹ́jọ á tún máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Eh, ṣùgbọ́n ẹ wá gba léèsì tí. hello. Ah. jẹ́ ká mú kọ̀ǹtì ká kúrò ń hello. hello ẹ káàárọ̀. ẹ̀yin rédíò yìí lẹ̀ ẹ káàárọ̀ ẹ kú ọ̀lẹ́ o. ìṣàlàfẹ́ alájí ẹ pẹ̀lẹ́. ẹ sà orúkọ mi ni tohib rafiu láti amúlòkó. tohib. rafiu láti amúlòkó. ṣé lèsì lẹ fẹ́ àbádìyẹ yes ẹ jẹ́ ká mú kọ. ẹ fún aládìyẹ náà. ẹ máa bọ̀ kí wọ́n gba tíkẹ̀tì lọ gbádìyẹ ní NPG Farms ẹ ṣé o ẹ já sọ̀rọ̀ yìí kù lọ́jọ́ mẹ́jọ. ẹ wá lọ má di. ẹ ṣe. wọ́n á lọ gbé ni wọ́n. wọ́n lọ mú un. ẹ gbà. yes um, <sighs> uh, ibi ara wíìlà dé yìí um, ọ̀tọ̀ ni tá a fẹ́ discuss lẹ́ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n mo kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ jọ̀ọ́ bóyá ṣẹ́gun lẹ́ẹ̀ bá ń bẹ̀ torí kò sọ̀rọ̀ tí àwọn ò lè fi ṣàwàdà kò sí ẹni tí wọ́n lè fi ṣe yẹ̀yẹ́ mo fi ọlọ́run ọba bẹ̀ ẹ́ jọ̀ọ́ wo condition ẹni tó wá má ṣe yẹ̀yẹ́ wo tiẹ̀ ro condition tó bá wọn má ṣe yẹ̀yẹ́ gbogbo ṣe ń wò mí. Ah, sọmọ kó aṣọ yín lẹ́nu ni ọ. no ìwọ ló attend sí wọn no serious ṣẹ́gun serious ìwọ ló attend sí wọn o mọ condition tán wà ní ìsìn ẹni tó dẹ̀ rí wa tó tó tó tó wá fọ̀rọ̀ lọ̀ wá mi fẹ́ kọ́ kábàámọ̀ ó lè fi mọ́mí ẹ pa kó fi màá mi pa mi kò ń ṣe ní kì í ṣàná ọjọ́ tí lèmi jóná tí mo wọ pátá lásán jáde òfin mi wọ̀ so kò jẹ́ tuntun sẹ́mi ṣùgbọ́n sórí intẹni yẹn bá wá mo fi ọlọ́run bá bẹ́ẹ̀. point of correction njọ́ tí ilé rẹ̀ jó ọ̀rọ̀ tí wọ́n pátá tó wẹ̀ nìkan lóró. kí ló wá rí tó wẹ̀ nìkan lóró kí ló wá rí ah gbẹ́dájà pé ejò ni. mo rọ́kọ̀tọ̀ mo rọ́kọ̀tọ̀ páàkì sí gáràjì. ọ̀dà ọ̀dà bọ̀dà lọ́sàn-án àwẹ̀. mo mọ́kàn wọlé sí gáràjì. ibi sẹ́ẹ̀tì kí la ti fẹ́ ṣàyè ìsìn báyìí oh ó wà ti fẹ́ ṣàyè ìsìn báyìí. <laughs> Facebook káàdì yín tá a máa ń fún yín lọ́sọ̀ọ̀sẹ̀ kò ní pẹ́ lẹ́nìí a fẹ́ mm. tètè tí sí yín kí a lè ráyè ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe ẹ kàn farabalẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa ní Facebook láti ní àǹfààní àti jẹ́ lára àwọn káàdì yẹn mm. at Fresh FM Ìbàdàn ńlẹ́ máa tẹ̀ tí ẹ máa fi darapọ̀ mọ́ ibi ojú ibi tí wọ́n ń kọ́mẹ̀ntì sí yẹn la máa ń sábà kọ́ sí ẹ bá ti rí ibi táwọn èèyàn ti ń kọ́mẹ̀ntì nísàlẹ̀ ẹ̀rí ibẹ̀ la máa fi sí ó kù díẹ̀ tá a fi síbẹ̀. láti máa ṣayé yìí sí o kò yé mi. ẹ bá wa ṣíà ẹ gbogbo ẹ̀yin tẹ́ wà ní Facebook ẹ bá mi ṣíà ah. ẹ dáadáa kí àwọn èèyàn darapọ̀ mọ́ wa. Hmm. alàgbà kan wá nírọ̀lẹ́ yìí ní ọ̀sán mọ́rọ̀lẹ́ yìí wọ́n wà nínú mọ́tò náà wá sọ fún mi pé wọ́n fẹ́ rí mi ṣùgbọ́n ìgbà tí mo rí condition tán wà mo tọrọ gáfárà pé kán má jẹ́ kán bọ́ọ̀lẹ̀ kí wọ́n jẹ́ ká wá attend sí wọn nínú mọ́tò ọkàn mi ò gbé mo wá sọ fún eob pé kó lọ bá wọn ní ibi tán park sí kán ṣàlàyé fún nǹkan tí wọ́n sọ fún wọ́n sọ díẹ̀ tí mo fi ní kán jẹ́ kí eob wá gbọ́ gbogbo ẹ̀ kò sí àjò tàbí èèyàn pilẹ̀ nǹkan pẹ̀lú nǹkan kan fi nǹkan kan tẹ́ǹdì tí èyí padà sábà lẹ́yìn. ajo àjò. sẹ́ẹ̀rì àjò ni wọ́n pè é á padà jò. àjò ṣàní nìkan yìí. Hmm. èèyàn fẹ́ bá tẹ yóò padà lu. èèyàn ń sọ pé òun ṣoògùn owó ìyẹn tiẹ̀ ti gbórúkọ lérí. ó ṣáájú owó. ok ó ṣáájú ẹ oògùn owó wà ní ti àwọn ọmọ ọmọ tí wọ́n náà ń ṣe yahoo ní ìsìn mo wá rò ìgbà tí mo jókòó ní ọ́fíìsì lẹ́ẹ̀kan mo wá rò ó pé ah kí wá ló fẹ́ kẹ́yìn irú àwọn èèyàn tí wọ́n sọ pé wọ́n ń bá màálù ní àjọṣepọ̀ wọ́n á pa ẹran yẹn àwọn tán bá ti jẹ́nu ẹran yẹn wọ́n ti kan sáárò owó á wá máa tibẹ̀ wọlé àbí e, èyí tí ọ̀rẹ́ wa sọ tó ní wọ́n ṣe fún <laughs> wọ́n ṣe sára obìnrin. tán bá ti ẹ tọ́bìnrin tán bá ti gbé sí ara obìnrin tóbìnrin yẹn bá jáde obìnrin á máa rẹwà gan. awọ á jáde. á tutù minimini tó jẹ́ pé á máa wù kálukú. á wù ọkùnrin láti. ìrítẹ́ẹ̀rì kò sóye tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ sọ pé ẹ fẹ́ kó láti pé kẹ́ ẹ̀ débẹ̀ lẹ́ẹ̀kan. òun náà wá gbọ́n ah. ó ti yé yín torí pé wọ́n jọ wà nù iṣẹ́ yẹn ni ẹni tí burújí ẹ̀ bá gbéra dáadáa ni ó fẹ́ bá rìnrìn àjò tọ́lá wọn ẹni bá sì ti gùn. ẹni bá ti gùn. ọgùn ọ̀ràn. gbogbo n tó kù lọ́wọ́ rẹ̀ láyé pátá. a dà á lẹ̀. ọ̀dọ̀ bọ̀dá tí ó ràn jáde bí ìgbà téèyàn rán ajá jáde hmm. pé kó lọ bóun dọdẹ wá. bẹ́ẹ̀ni tó wá pẹran. Hmm. inú ayé tá a wà yìí ni o hmm. inú ayé tá a wà yìí ni o bàbá tí mo attend sí wọ́n ti seventy five wọ́n ti seventy five àmọ́ tí wọ́n bá sọ pé seventy five làwọn. Mm ẹ ẹ jiyàn torí wọ́n wọ́n wọ́n wọ́n lùkù bíi ninety something. wọ́n ẹ ẹ bá rí wọn ẹ rò pé bóyá bíi hundred ni wọ́n. ẹ bí ẹ bí pé tí fẹ́ súnmọ́ hundred ni wọ́n wọ́n ti ọlọ́run jọ̀ọ́ dáríjì mi o wọ́n ti tán wọ́n ti tán ṣùgbọ́n nígbà míì a máa yàyàn lẹ́nu èrè díẹ̀ tọ́lọ́run fi ń dẹ̀mí àwọn kan sí a mọ̀ọ́mọ̀ dá sí Ajo owó mi ò lẹ́yìn wọ́n á wá ikú wọn ò ní rí àjò owó wo gan ni ò lẹ́yìn bí ò gbẹ̀mí yóò padà gbẹ̀mí ni agba nkan èmi à gba ọmọ lọ́wọ́ èèyàn èmi à gba aya lọ́wọ́ èèyàn èmi à padà sọyàn di ẹdun arinlẹ̀ èmi à sọyàn di aláàbò ara kan yìí ni kí ló dé tí ìlú kó dàsìkò ọlọ́run. ó ní tó o bá ti ṣe ó ní yóò kọ́kọ́ máa gbé kú ó ní yóò máa gbẹja hmm. ó ní tó bá yá a máa graduate eku àtẹja ò ní ka lẹ́nu mọ́ yóò máa gbòdìndì ẹran tó bá tó stage kan ẹran ò ní ka lẹ́nu mọ́ yóò mọ béèrè ẹ̀mí kò wá sí eré tán lè sá á make sure póun gba ẹ̀mí hmm. yẹn. ó jẹ́ kí n rántí ẹni tó sọ pé àwọn ṣe débi kan tó ń béèrè ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn. ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn. ní láwọn ṣe dé level kan wọn hmm. ní bàbá yẹn sọ pé àwọn ní ìdí ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. èèyàn kí wọn pé òun wá sọ pé bó lòun ṣe fẹ́ ṣe ó ní ẹ̀rọ àwọn ìdí orí ajiyọ ṣèbí ẹ̀rọ àwọn ọmọ skul tán máa ń jáde ẹ̀ẹ́mú nínú wọn ni. Hmm. wọ́n láwọn nídìí ẹran ẹlẹ́sẹ̀ méjì tó ń jẹ yọ. imagine àtẹ̀yìnwá àtẹ̀yìnbá túnbọ̀ tán ẹ̀ ń kọ́ kí wọ́n padà wá níbo ló máa ń padà ẹ̀ ń dé sí. ẹ máa ohun táwọn ṣe o oh ẹ máa wo ohun táwọn ṣe o ẹ jákọ́ bá àlejò àkọ́kọ́ sọ̀rọ̀ ń bọ̀ náà. ìlà tí màá ṣàyẹ̀ yìí sí o òye. yẹ ká ṣe. ayé gba jẹ́jẹ́ ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ mi ò bá ṣorí ẹni. kí lorúkọ yín tó máa ń tó máa ń fọ́ ní ìsinmi yẹn. àṣelẹ́bẹ́. kí lẹ́ porúkọ yín. àṣelẹ́bẹ́ ẹ sọ sí microphone. àṣelẹ́bẹ́. bá mi gbé máìkì yẹn sókè fún wọn. àṣelẹ́bẹ́. orúkọ yín yẹn bí ìgbà téèyàn bá ń ṣí lẹ́bẹ́. <laughs> bọ ẹ ẹ abbreviate ẹ ní o àbí. no no full star a ṣe lẹ́bẹ̀ ó ṣe lẹ́bẹ̀ lẹ́bẹ̀ jayé ogun. <laughs> ẹ ṣe lẹ́bẹ̀ jayé ogun hmm, full name yín nìyẹn. yes ok. Dáíré ti olúwa. ok. Yeah. so uh, iléeṣẹ́ mo tí mo represent ni FST Pips. ok. and um, we are worldwide we are nationwide. ok. and office wa wà ní ìlú Ìbàdàn bíbá. ok ní new garage. ok so nǹkan tá à ń ṣe ni uh, forest trading Hmm. So trading or training. Trade training and trading. Okay. So the both side. Okay. So méjèèjì là ń ṣe and uh, fún àǹfààní àwọn tí o mọ̀ nípa forex trading tẹ́lẹ̀ uh, forex is uh, buy and selling different currency owó ilẹ̀ yìí káràkátà owó ilẹ̀ yìí hmm. àti owó ilẹ̀ òkèrè hmm. so and um, bá ṣe ń ṣe nìyẹn. ok mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ìwádìí wa lórí forex fi yé wa pé bó ṣe ń gbé èèyàn sókè hmm. tá a tètè fún èèyàn lówó ló ṣe máa ń lẹ̀ èèyàn mọ́lẹ̀ <laughs> wọ́n dẹ̀ sọ pé risk ẹ̀ high débi pé àwọn tó bá jẹ́ bíi expert bí èèyàn bá jẹ́ expert náà kò sí ni kó má sọ wónù kí lè wá dídìí the the issue is that. Uh, ó wà very risky. <laughs> ṣé ẹ ti sọ owó rí mbẹ. yes ah. the answer is yes and then wọ́n ní nǹkan tó bá wà risky uh, nǹkan tó kọ́ lé mi nìyẹn wọ́n ní it's very volatile it's yeah. very risky mm. but I ask uh, my mentor one question I say how do you do for you to make it in the system so fún mi náà on three things kan Mm. but because of jẹkọ. yes because of that three okay, things. okay three things yẹn lẹ́yìn wá fi ń jẹkọ because of that three things. ẹ eh, four victim mọ. <laughs> mo four victim almost three times. ká ẹ tó mm-hmm. gbọ́n. yes so káwọn èèyàn má bàa fọ́ victim yẹn lẹ ṣe wá fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ báyìí. Eh, exactly so uh, mi lè sọ mi báyìí because kò sí eh, time fún eh, wa. time wa time wa ẹ sọ time bá tiẹ̀ wà. iléeṣẹ́ wa wà ní uh, new ah, garage. <laughs> ok báyìí gbọ́n. iléeṣẹ́ wa wà ní new garage nílùú Ìbàdàn bíbá and um, um, uh, ó ní filling station kan tó wà ní new garage wọ́n pè ní Gastap filling station. ok inú filling station ó ní complex kan tó wà wọ́n pè ní Zamzam inú mm. complex yẹn ibẹ̀ ni ọ́fíìsì wa wà. so tí ẹ bá ti wọnú filling station gas tap yẹn èyàn ti rí ok. ó ní ah, ìdánilẹ́kọ̀ọ́ tá a fẹ́ ṣe lọ́la ah, it's it's very very important to everybody. ó ṣe pàtàkì ó ṣe pàtàkì tó yẹ pé àwọn tó bá ti trade rí o àwọn tí ò tẹ̀ mọ́ nípa forex o kó máa mm. bọ̀ lọ́la ọmọ ọmọ ọmọ gbọ́. ẹ̀yin náà lo robot fi trade. no company wa ní robot but wọn ò launch ẹ okay. number one wọn ní robot máa mú yàn lazy. Eh. which is eh. number one yes and robot sometimes he failed you eh. yẹ wọ́n ní àtẹ́lẹwọ́ ni kì í tọyọ jẹ ẹdùn Ṣẹ́gun bò lọ ti mọ rọbọtì ẹ mọ gbọ rọbọtì rí ọ máa launch ẹ very soon okay. but the kọ́tà ń ṣe ní company wa ni pé wọ́n ní <laughs> wọ́n ní everybody must know how to trade okay. so you can do, do it yourself mm. thank God pé láti almost ọdún kan tàti wà ń bàdàn sìn uh, we have trained about two thousand people wow. in city of Ibadan though we are nation wise ọ́fíìsì hmm. wa wà káàkiri hmm. nàìjíríà. but they will still come back abi. yeah, for mentoring right. our, mentor, our mentorship is forever okay. forever ni òun ni mentorship gbogbo àwọn tó ti aago mélòó ló máa wálé. aago mẹ́wàá ọ̀la. aago mẹ́wàá láàrọ̀ ọ̀la láàrọ̀ ọ̀la nọ́mbà tó máa tẹ àtẹ̀jíṣẹ́ vip sí òun ni nọ́mbà yìí ẹ máa pe nọ́mbà yẹn tẹ àtẹ̀jíṣẹ́ vip sí zero seven zero hmm. six one eight one four four one zero zero seven zero six one eight one four four one zero nọ́mbà tí wọ́n máa tẹ àtẹ̀jíṣẹ́ vip tí wọ́n bá ti àtẹ̀jíṣẹ́ vip sí a máa send reservation sí wọn then ọ̀la a máa tún gbogbo ẹ̀ pátápátá fún wọn. ok mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín torí táìmù yẹn kù bíi few seconds ṣé ẹ̀yin fúnra yín lẹ̀ ń trade ni abẹ́ ilé agent tó ń trade fẹ́yìn. yeah number one <laughs> and uh, no no good question náà béèrè ah, ah. mo ń trade fúnra mi and at the same time àwọn company wa wọ́n dẹ̀ tún trade bá a kì í gbowó lọ́wọ́ èèyàn o ẹ máa ṣe fúnra ara yín ni àdèmà sàn pẹ́. training tán fẹ́ wá lọ́la ìṣe máa mú wọ́n máa sanwó. no no no no wọ́n sanwó ṣe ọ́fíìsì wọn nọ́mbà. nọ́mbà yẹn padà nọ́mbà tó máa pè. zero seven zero hmm. six one hmm. eight one hmm. four four one zero tó máa tẹ àtẹ̀jíṣẹ́ vip sí a máa send the reservation sí everybody tó máa wá lọ́la. but ẹ ṣẹ mi ẹ ṣẹ mi ìpolówó yìí náà lẹ wá ń ṣe ń bì ah, ẹni sùúrù ọ̀rọ̀ ẹ̀rín kọ́ lélẹ́yìí o mo lè pọn ọlọ́pàá sí yín ó fọ́ ni àbí advert lẹ wá ṣe ń bì ẹ dẹ̀ mú nínú àwọn ọmọ mi ń bì ẹ dẹ̀ lọ márì ẹ̀ gba tí mo padà rí sí condition ẹ. ó lágbára pọ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ sá ẹ dìde ẹ dìde ẹ dìde advert lẹ wá ṣe ń bì ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ sá ẹyọ yẹn ní ti tó o ṣe ẹtú la ẹtú ní ọ. no no no no no ọ mari lẹ́ẹ̀mejì. ẹ má try no mo ní bóyá ọ̀rẹ́ yín tún fẹ́ mari. no no ẹ má mọ ọ̀rẹ́ yín wá bí o. sara àwọn ọmọ tó wà ń bí fine ẹwùgbọ́n lọ́jọ́ mi next time lọ́jọ́ mi ẹ máa jẹ́ kí n bọ̀ ẹ fíìlì fọ́ọ̀mù lọ́dọ̀ rẹ̀. báwo la ṣe máa mọ ọmọ mi without my consent. <laughs> Ah, kò sí ni tẹ́yìn bá fẹ́ ṣe business yóò ra fọ́ọ̀mù. ẹ ra fọ́ọ̀mù ra fọ́ọ̀mù. ẹ gba fọ́ọ̀mù by ẹ bá bínú sa. consent <laughs> consent form. jẹ́ ká ríra ẹ ríra account number wa. as baba ọmọ baba ìyàwó <laughs> ẹ tiẹ̀ dẹ̀ ah, advert lè dẹ̀ wá ṣe ń bíbá yìí. Hmm. bọ́lá ò ṣe fẹ́ sí. mo jẹ wà láìkì forest trading tẹ́ ṣe fọ́ọ̀mù. Ah, forest trading yẹn oh my god. ẹ ṣe sá. alábòsí ni wọ́n mọ̀ yìí. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. La ilaha illallah. Salamu alaikum gbogbo múmìnì àti múmìnà òdodo. A kú òǹgbẹ Madre Property and Real Estate. Lóní bá a ṣe ń gbàwẹ̀ yìí ká dúnni máa ṣe olóore ní ṣíṣe. Ká sì yàgò fún gbogbo mẹ́ṣẹ̀ ọlọ́run ọba Allah kí ìbádà wa lè jẹ́ ìtẹ́wọ́gbà. Oṣù gbígbàdúrà la wà yìí. Tá a dùn nílẹ̀ dùn nílé lórí láwọn ilẹ̀ madé property tó ń bẹ yíká ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀ṣun ògùn èkó àtàbújá má sì gbàgbé pọ́ọ̀lì jálábà pé nínú àwọn ilé tó wà fún títà nílé iṣẹ́ madé property yíká orílẹ̀-èdè nàìjíríà bó o sì fẹ́ ká bọ̀ kọ́lé nílànà tó di òní tó bá sàtì ń rò nípa gbogbo tó jẹmọ́rọ̀ olè àtilẹ̀ tó fi ní bọ́ sọ́wọ́ alágbèédá and real estate ni kò máa eighty one lẹ́gbẹ̀ẹ́ ìbàdàn north east local government secretariat ìwó road ìbàdàn ní zero seven zero four four nine six eight eight three three o sì lè kàn sí madeproperty.ng Made Property and Real Estate Integrity Redefined. ṣé wọ́n ní bàbá rẹ ní bala ọ̀nà ọ̀la kì kankan ìdí gan nìyẹn tó fi yẹ kí ìwọ náà darapọ̀ mọ́ ẹgbẹ́ olóríire tí ń bẹ nínú ọkọ̀ àṣeyọrí iléeṣẹ́ Blossom Mastermind International Limited where a franchise business organization designed to generate passive income that will make you financially independent ètò ìlera àti ìgbésí ayé ìdẹ̀rùn ara àwùjọ ló jẹ́ wá lógún we are into health and wellness supplement ìyẹn àwọn àkànṣe èròjà amárawà lálàáfíà pẹ̀lú ìwọ̀nba owó péréte tó o bá fi dókòwò pẹ̀lú wa òun láò fi líǹkì yẹn pọ̀ mọ́ àwọn partners wa olókoòwò tí ò sọ yín ṣe jèrè ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà la ń sanwó fún gbogbo àwọn tó ń bá wa dòwò pọ̀ ọ̀pọ̀ àwọn tó sì ti bá wa ṣe yóò ṣàlàyé fún yín pé ọ̀sẹ̀ mẹ́fà kì í pé nígbà míì tí aláàtì ó fi dún lórí aago yín ìwà òtítọ́ tó ń tẹ ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ló mú blossom yàtọ̀ láàrin àwọn yòókù no referral no sales no story láti darapọ̀ mọ́ wa tẹ yes bí sms sí zero eight zero ninety four ten twenty three thirty three lẹ́ẹ̀kan sí zero eight zero ninety four ten twenty three thirty three blossom mastermind wà ní thirty two ìdẹ̀ra street lẹ́yìn stanbic bank niger west challenge Ìbàdàn Blossom Mastermind ìdókòwò tó fini lọ́kàn balẹ̀. kọ́mọ ọlọ́mọ ní forest hmm. trading. <clears throat> ọkọ̀ kọ́kọ́ ní training training ó wá kọ́ ní trading. pè lórí trading. Hmm. Hmm. ṣẹ́gun yes ìwọ náà ti ń kákẹ́. Ah, hmm. kò ṣeé dúró wò. ìyá ọpẹ́ mi pọ̀ lọ kọ́kọ́ kọ́ ní forex trading. òun gangan forex. òun gangan forex. Ah, òun gangan forex. yíyó bíi. nítorí ṣẹlẹ̀ ni pé wọ́n ṣe train wa hmm. gbogbo ohun tó bá ń lọ pátá ló gbọ́dọ̀ ní àìdíà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nípa rẹ̀. ṣùgbọ́n kì í wá ṣe kéèyàn máa máa tákẹ́. tákẹ́ kọ́ ni wọ́n ń pè yín. wọ́n ń pè yín òjàre. èèyàn ń jáṣẹ́ jẹ ni. yes ibi tá a fọ̀rọ̀ ti sí. ẹ lẹ sà. àbọ̀dá ẹ má bínú ẹ ní sùúrù. sálàfíà lẹ wà. ẹ yọgo. àti ẹ ti rí yín àríyìn àríyìn. ẹ pẹ̀lẹ́. àríyìn. Ah! jọ mi ò ṣe yẹ̀yẹ́ bó tẹ̀ pé philosophy program yìí ò ní ká fi gbogbo ara serious eléyìí ò di ọ̀la kò ní ká fi gbogbo ara serious lóòótọ́ nígbà míì èèyàn máa ń wà emotional eh, tíyẹn bá reason yẹn eh, ká ní pé mi ò rí bàbá yẹn tá jẹ́ pé orí fóònù láti sọ̀rọ̀ eh. sórí pé ìsọ̀rọ̀ wọn gan ò jága ọ̀rọ̀ wọn gan ò jágere kò jágere béèyàn bá súnmọ́ wọn dáadáa èèyàn ò lè gbóhùn wọn dáadáa hmm. restitution ọ̀nà làwọn fẹ́ ṣe ọ̀nà làwọn fẹ́ ṣe wọ́n ní ohun táwọn ń rí lójú oorun nìyẹn hmm. àwa fẹ́ káwọn tí wọ́n mọ̀ nípa ètò àtúnṣe restitution kí wọ́n ṣe ìgbésẹ̀ wo ni kán gbé ohun tèmi mọ̀ nípa ẹ̀ ni pé béèyàn bá ti ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan rí tí ó bá fàyè ẹ̀ fún ọlọ́run àwọn kìrìsìtẹ́nì máa ń sọ pé kó lọ ṣe àtúnṣe. ẹ ṣe téèyàn bá ti bá ọlọ́run làjà ní kọ̀rọ̀ yàrá ẹ̀ ṣé kò tó. Mm àwọn kan gbà pé téèyàn bá ti lọ rí fada téèyàn bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún fada pé òun ṣe báyìí òun ṣe báyìí òun ṣe mm, pé ó ti ẹ̀ṣẹ̀ rẹ̀ ti nù kúrò ṣùgbọ́n àwọn kan gbàgbọ́ pé restitution yẹn ẹ̀ẹ̀kan ló yẹ kéèyàn ṣe àmọ́ ibi tí àwọn bá ọ̀rọ̀ lọ yìí ó fẹ́ lágbára díẹ̀ ó dẹ̀ fẹ́ ṣu èmi lọ́wọ́ àwa ni ká taari ẹ̀ sí yín wọ́n ní kò síṣẹ́ táwọn ò dáwọ́lé tó yọrí sí rere wọ́n ní gbogbo ohun táwọn bá ń fọwọ́ kàn ní kì í mú yẹ̀s. wọ́n ní tẹ́lómìn ti ń ṣe tó ń dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn bá jọ ẹni a bá ẹni tí àwọn jọ ẹ̀. wọ́n ní ní àárọ̀ ayé àwọn iṣẹ́ ká ṣe búrẹ́dì làwọn kọ́kọ́. bakery làwọn kọ́kọ́ gbára mọ́. wọ́n ní oven tí wọ́n ti ń. táwọn náà ti ń ṣe. táwọn agolo gbé ajẹ́ ó ní iṣẹ́ yẹn ó kọ́kọ́ bú ó bú máwọn lọ́wọ́ dáadáa tó ń ṣe dáadáa wọ́n ní ṣàdédé ló lọlẹ̀ ṣì làwọn wá wò pé kí ló ṣẹlẹ̀ làwọn wá rí pé àwọn èèyàn ti divert sí ọ̀dọ̀ ẹnìkan tóun náà ṣẹ̀ṣẹ̀ tún lálẹ́ hù wọ́n lẹ́nu yẹn dé láti ìlú òyìnbó àwọn ayé ò jẹ búrẹ́dì táwọn mọ́ wọ́n wá jẹ mọ́ wọ́n wá ń jẹ ti ẹni tó ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé ovun táwọn yẹn gbédè yẹn ó fẹ́ gbéra tán ju títí àwọn lọ wọ́n ní ṣé mo dẹ̀bọ̀ pé àwọn ti wá bímọ nígbà yẹn ah, bùkátà lórí ọmọ lórí ìyàwó wọ́n ní ọkàn àwọn rẹ̀wẹ̀sì wọ́n láwọn sá eré níwọ̀nba táwọn lè sá àwọn sá eré níwọ̀nba táwọn lè sá hmm. wọ́n ní kò jẹ́ àwọn lọ́wọ́ wọ́n ní làwọn wá kúkú wò pókè àwọn wá líìsì eh, bakery yẹn àwọn líìsì ẹ̀fẹ́ nìkan wọ́n ní àwọn á rí i pé ẹnìyẹn pìkì ayé tún padà sí ní jẹ búrẹ́dì yẹn. ayé ń jẹ búrẹ́dì yẹn bó ti yẹ pé nìyẹn pààrọ̀ orúkọ àwọn. ó change orúkọ yẹn ó change label àwọn. orúkọ ẹni tó rà lọ́wọ́